what it is. Yeah. Ma It is what it is. Money no they bring happiness, so oh. now when I get money I realize, Oh, But I no be hypocrite. I dey pray make you get your own too. See bad times will never last elemi ló máa last yo wo wo life comes at you so fast small time you don't become Waiting you hate yo. okay they hate their lives and they're lonely no energy for nobody wey no dey happy for me for me. okay you hate your life and you lonely no energy for nobody no waste your time and i know say yo. if e go cause my peace. I go take my leave. If it no be money, do not disturb me, please. If it go cost my peace, that's some expensive shit. If it no be money, do not disturb me, please. I just It is what it is. Yeah. My will be it is what it is. minutes gone past 4 p.m. on Fresh 105.9 FM. A very good evening and welcome to the Road Show with Rolake. We just kicked off the show with a brand new one from AG Baby. That's Adequately Gold. And that song's called It Is What It Is. Welcome, guys. It's a Turaka Tuesday. And before we get into the show proper, let me give you a quick rundown of things to anticipate on Fresh 105.9 FM from now till about 9 p.m. on the clock. We're going to kick off with a bit of girl chat that, and I'll tell you a little bit more in a short while. Right after that, the sports crew takes over, and at 5 p.m., you want to stay tuned for Let's Talk About It with Sir Yinka Ayefele and Enitan Olusegun Bamidele. That's EOBJP, and together they'll push you through from 5 till 7 p.m. on Let's Talk About It. Don't forget to stay tuned for the national news. It comes up at 7 p.m. on the dot, and you're gonna get it first in English language, and the translation in Yoruba language comes up right after. At about 7.30, I am back with you on tonight's edition of The Other News alongside Abimbola Olu. And together we'll track trending stories for you from newspapers across the country and around the world. And that's what we're going to do from 7.30 till I say my thank yous and goodbyes at 9 p.m. And that's a full rundown of things to anticipate on Fresh 105.9 FM from now till about 9 p.m. It's 4.03 on the clock right now. I'm going to take a short music break. When I come back, I'll introduce my studio angels to you and I'll introduce the topic of the day as well. I want you to participate. I want you to get involved. I want you to join the conversation. Before I head back to the music now, if you're not following us on our socials, you know what to do. Get on Twitter right now. Follow us at Fresh FM Ibadan. And on Facebook, you can find us at www.facebook.com forward slash Fresh FM Ibadan. Well, on, well, on Instagram as well. So follow us on Instagram, simple at Fresh FM Ibadan. I've got Young Blue alongside Drake, and this one's called Mind Still. Enjoy. Can you see her life without me? She's so blasted. That you can tell him that you're mine still. And she don't wanna go to sleep, she angry. Lately she been noticing he ain't me. I wish that we can change places. Don't want no new, new faces. She got my heartbeat racing. They say time heals. Don't go build a life without me, cause you mine still. Uh, and I don't wanna go let you make me. Pretty face, pretty tempting. But pretty taught me ugly lessons. Pretty had me giving more than I was getting. So if pretty don't come with something, well then I did it. Shame to tell my friends how much I do for you. Cause they know that you would never do the same for me. I wasn't looking for your secrets, they just came to me. And they contradicted everything you claim to be. I took you to the club and you hugged on somebody that I know. And I know them type of hugs. Same that I do to women when I know I used to. F- and I know they were they, but they never brought it up. I'm down these days, down to do better, cause you know I done enough. You should lay it down, talk about it when you up. But she don't wanna go to sleep, she angry. Lately she been noticing he ain't me. I wish that we can change places. Don't want no new, new faces. She got my heartbeat racing. They say time heals. Don't go build no life without me, cause you mine still. And I don't wanna go unless you make me. Down on my knees, hoping you take me. Better say that you mine. was Young Blue alongside Drake with Your Mind Still. It's six past six minutes past four o'clock on Fresh 105.9 FM. And yes, welcome back. You're hanging with Rolake on the Road Show. And today, like I said, I'm going to be joined by two studio angels. That's what I call them. They're not demons, no, these are angels. And I've got Damlola Amo in the studio. I've also got Mary Gift Sunday in the studio. Damlola, what's going on? Welcome. Thank you. Good evening, everyone. On behalf of everyone, good evening, Damilola. Mary Gift, what's going on? Good evening. I'm good. <laughs> Very energetic. I like that, Mary Gift. So, Thank you. We've started off sounding excited, but what we want to talk about today is actually something very serious. And I want you to keep listening. If you want to know more about sexual harassment, I want you to keep listening. If you're being sexually harassed. And I want you to keep listening if you want to know what you can do if you're being sexually harassed as well. Now, before we get into it, for the benefit of those that do not know the meaning of sexual harassment, sexual harassment is any form of unwelcome sexual behavior that's offensive, humiliating, or intimidating. Most importantly, it's against the law. Being sexually harassed affects people in different ways. If you're experiencing harassment, yes, just keep listening. We're going to go through how that concerns us as Nigerian women. And I thought it was important for us to talk about this because of things that have been trending in the papers recently. Not so much about sexual harassment, more about sexual assault, molestation, rape, and the likes. But it starts from somewhere, right? Mm -hmm. And I was thinking about how every Nigerian girl that walks on the street or has walked on the street um, from as young as should we say maybe five years old till as old as 50 maybe mm -hmm. still gets gets harassed in one way or another mm -hmm. just before we went on air one of our studio managers was in the studio with us and he said <laughs> something to Damilola yeah. that we told him off. immediately. we said, see, that's exactly what we want to talk about. I realize that a lot of people in this country, men and women, do not know the things that might be considered or can be considered sexual harassment. Yes. So that's what I want us to talk about. And I can't do it on my own, obviously. So that's why Damilola is here and that's why Mary Gift is here as well. And my first question is going to go to Damilola. As a woman, a Nigerian woman, going to the market. Okay. What would you say your experience is like? And would hmm. you consider what? Okay, first of all, what's your experience like? Wow. <laughs> Let me add that. Okay, maybe I'm going to put on Facebook Live. I don't mean to put Damilola on the <laughs> spot, but when you say a lady is endowed, this lady oh, is endowed. So I want to hear uh, her experience from the perspective of an endowed person. Okay. Mary Gift is a little more petite. Mm -hmm. As a lepacious person, I want to hear her mm-hmm. experience. Mm. I'm in between. <laughs> I'm not here, I'm not there. Yeah. So I'll tell you guys my experience as well. But Damilola, Dami, I want to hear your experience. Okay, you that's the starter actually for me, let me describe myself. Okay. All right. I won't say I'm endowed. I She's voluptuous. Yeah. Robiness. <laughs> Curvy. Yeah. <laughs> Amazing. <laughs> I wish it was so actually. Well, um, I'm a thick girl. Yeah. Yes. And um, you know the kind of thick girl that has the front and the back. That's why we said mm-hmm. endowed. She now yeah, says she said endowed. I don't use yeah. that word. don't okay. use that word endowed. okay. So I won't just feel myself. gang, gang, gang. okay. So um, sexual harassment, uh, it's it's it's something so rampant in our society today, and especially for the thick girls. Well, I'm speaking from my own side because okay. I'm a thick girl. I can remember you said in the market, yes. For example, in the market, going to the market and I want to get something, and people when I walk past, of course, for me, I want to dress too suit myself. Mm. I want to look good for myself, not for anybody per se. Mm. Like hmm. people will think, oh, you're dressing for so. No, no, no, no, no, no, no. I want to be satisfied with myself. I want to be mm. comfortable -hmm. because I am. I know the way I dress creates kind this kind of comfortability hmm. and the stress for me. Okay. So once I step into the street, I want to go get something, and you know this what should I should I call them lousy set of people? Mm. Like hmm chai <laughs> Um, hmm. you know some people be like hmm God really do well for you mm. you know stuff like that. At some point I might feel uh, okay well this is a compliment and on the other hand I might feel embarrassed mm -hmm. like mm -hmm. why why why would you have why do you have to say such? Coming to work sometimes when I want to board the bike. Yes some of them were like, and it's supposed to be two persons on a bike. Mm. And so I'm like, are we carrying somebody else along with you? Oh. I'm like, of course you have to. Hmm. Don't you do same to others? Mm -hmm. like, ah, eh. Uh, you know mm, that mm, alone mm. gives me this kind of it's so embarrassing yeah, to me yeah, and um, I, I, I really do not have um, much to say to them because I don't want to I don't want to create any scene yeah I just have to like walk past them. But in my mind, I'm like, am I getting too sick? Am I being too big? Am wow. I this? Am I that? You know, it's a constant thing. There is no way I can curb it in the society for myself. For it's yourself. not possible, mm -mm. except mm. it's from a closed person. Hmm. So I can easily tell you, hello, I do not want that. Don't tell me that. Mm-hmm. -hmm. But for an outsider, for how do I do that? you do? How do mm. I hmm. do that? I do not know how to yeah. go about it. But for someone close to me, I can always tell you, hey, stop that. Stop that. Very nicely said, Damilola. So, Mary Gift, do you have the same experience in My the market? My experience, I must say, is terrible. Okay. I, I must confess, I hated, absolutely hated going to the market. Even till now, I don't like shopping. Okay. Especially because, you know, some of us grew up in the area of Lagos where you need to go to, you want to get your clothes, you have to go to Yaba. Mm -hmm. And you know, you had mm-hmm. many of these <laughs> ethnic guys, guys. Mm-hmm. I don't want mm-hmm. to mention that particular. And then I'm walking and they just go like, baby, come to daddy. Don't worry, I'll take care of you. Say, see as you take small. Mm. You know, Portable. I'm not kidding you. <laughs> and this one, I'm not kidding. Some of them go as verbal as if I carry you. It's you just so easy hand. Your, and I'm like, what? You know, the, the most frustrating and distressing part for me is because of my size they just easily pull me like i i don't have the stamina to like fiber so before i'm already against their against chest the and i'm like chest. bros leave me so it made me totally hate going to the market it was as bad as i'd always call on my elder sister for anything clothing please help, help me, me, get it. it. because going to the market was just a nightmare a nightmare a terrible very horrible nightmare and you even get to see these things even at work sometimes a colleague just walks past and just feels i tell them a lot i say don't just pull grab me to you. don't just grab me <laughs> don't just want to hug me and then you say don't hug me and you go like oh shame you i like mm -hmm. I don't want to hug you. Why is that a crime? No, it's and not. And I, I realize that also some of these things as a result of the fact that they've not been taught that ladies shouldn't be treated that, that way. Mm -hmm. There should be mhm. consent, even as exactly. simple as grabbing, touching. Even if it's your sister, mm. you mm. should ask, "Can I give you a hug? Can I shake you? Some Do you mind shaking don't even me? know what sexual harassment is. Actually. They really yeah. don't. That's don't why we're know. having this conversation exactly. today. And sometimes some of them go as far as saying, "Ah, show me one more time, hug, one more to fine. People oh, yeah. fine. You, Oh, okay fine and then you begin to feel like oh i am i actually that bad it goes from complimenting you to body shaming exactly. to then insulting you because you, don't want to give in to their whims and all very nicely said ladies so and Mary Gift have touched on two very important you know types of sexual harassment that's verbal and also physical. Mm -hmm. And I want to go through the rest of the list for the benefit of the guys and the women that do not really know what sexual harassment is. So if any of these things happen, touching, grabbing, or making other physical contact with a person without their consent. Mm. That's sexual harassment. Yeah. Making comments to you that have a sexual meaning. Yes. Like when you look at a girl and say, ah, if I just, I don't want to make comments that you know can be considered <laughs> yeah, sexual yeah. harassment, but you know what I mean. Yes. It's like me looking at Mary Gift and say, if I just corner you there, one mm -hmm. corner, mm-hmm. things like that. Yes. I might not like that. She might not be attracted to you. She might not be interested. Yeah. And if you are doing that in the workplace, you're doing that in public places, that's yeah. considered sexual harassment yes. as well. So it's the things that you say as well. Asking for a sexual favor. So you're asking for sex or asking for a sexual favor. Yeah. Um, if, like ladies that hawk to sell things. Yes. Mm -hmm. Oftentimes you see them trying to sell things to men and the men will say, if you don't come here, I won't buy. Yes. Exactly. Yes. Yeah terrible yeah. conditions. You get giving yes. conditions before you render a service or before you give somebody a job or yeah. before you give somebody a promotion that will be considered sexual, sexual harassment. harassment displaying rude or offensive material so that you and others can see. Yeah. So if you had somebody that's constantly showing you pornographic material, mm -hmm. constantly showing you nudes, yes. that might be considered as well sexual oh, harassment. how about people that actually when you're even having a chat, they show you, they send these stickers. Yeah, stickers. Funny nude stickers and you do like, no, you no, call, no. You have to tell them, stop that. Stop Don't it, send yes, me that. It's yes, inappropriate. Yes. I do not like it. Yes. Yes cracking sexual jokes and comments around a person. That can also be considered sexual harassment. Mm. Asking a person questions about their sex life. Yeah. Mm. If you are not close, why do you want to know what happens when the lights are off and the doors are mm. closed? Yes. Why do you want to know what happens behind somebody else's curtains? Mm. If you're asking questions about someone's sex life, that can be considered as well sexual harassment. Insulting you with sexual comments Hmm. That can be considered sexual harassment. And also committing a criminal offense against you, such as making an obscene phone call, indecently exposing themselves. Yes. We've seen videos and pictures of those ones of people in commercial vehicles that will start to masturbate in front of other wow. people. Of course not. People on bikes that sits behind ladies mm, yes, masturbating thank you. That's other people. Thank you. That's also sexual harassment. And in fact, that one might be considered sexual assault. Mm -hmm. So all these things I just listed can be considered sexual harassment. Now, let me give you another another fact. Now, you know we have the internet as well. Yes. And we've talked about sexual harassment in terms of being physical, yes. right? Do you know that people can also be sexually harassed online? Yes. yes. So, that's a problem too. It's quite rampant on social media these days. People leaving lewd remarks, nasty remarks. Yes blackmailing people with nudes, yes. all of that considered sexual, sexual harassment. harassment. Somebody said to me that the average Nigerian lady is not safe, not at home, not in church, not at work, not even on the roads. Would you agree with that, ladies? Of course, I absolutely agree. I don't think 100%. there is any single Nigerian lady who has not been harassed sexually. From, I mean, it's as funny as you're growing up, puberty you start hearing people telling you stuff like, "Oh, you have limes coming out you of your chest." Exactly. Inappropriate comments. I got those comments so much, I began to feel so embarrassed. Mm, mm. So I mean, on average, without exaggerating, ninety-five percent of Nigerian girls are harassed some might not even know that that is sexual harassment. Or some will even tell you, oh, yours are not limes, yours, yours are like oranges. orange. And then they start comparing. you know what makes it worse? Abalmo, thank you. <laughs> When you're walking with your friend, and then they, say, start comparing. Your, uh, I mean, Amaka don't get yes. orange. Ingozi lemonade. I don't know. <laughs> it's crazy. Somebody was talking to me about how when they were younger, they would send them to go and buy bread at the junction. And there were some brosses that always say, come here, fine girl, thank my wife. You. That they had to go the long way round just to avoid those brushes. I did yeah. that. How many people experienced that? Oh, I did. Uh, uh, I, am a typical I Nigerian did. girl. I experienced okay. it. So, I don't want just three of us to be in this conversation. I want to open it up. If you're listening to us, if you've experienced any of the things we are talking about today, man or woman, you can join the conversation. Call us on 080 1059, 080 777 1059. And on Twitter, you can share your experiences at Fresh FM Ibadan. I'd really love to hear from my sisters on the show today, and I'd like to hear from the brothers, daddies, and uncles too. What can we do as a society to make this better? You know, because like in the market, if you ask the market men, they'll say they are doing marketing, mm -hmm. they're advertising their wares. Yeah. They don't really care that you are uncomfortable, that mm -hmm. they're mm-hmm. grabbing yeah. you. Yeah. But we're uncomfortable. We don't want to be grabbed. Mm -hmm. So, what's the happy medium? Let's take our first call. Hello, good evening. Good evening. Hello? Call us back, please. Call us back if you can. So, what advice would you give to men that are listening to us, young and old, you know, in society right now to make the situation better for all of everybody? Yes. Yeah, for me, I would say because while I was trying to check, okay, for those who have been sexually harassed, is there a particular thing that has been done to actually curb it in the society at large? So I found out it's not really easy for any law to be abided in such situation. So, for me, I think we should just um, imbibe this um, non policy measure that by educating them, let them know what sexual harassment really is mm. and raise awareness. We should just amplify our voices and tell them, see, when I want to greet you, I just want to say good morning. You don't need to come and hug me. If or I'm not grab stretching, me. If I'm not stretching my hands towards you, don't respond in that same way you know i i just we just need to let them know keep sensitizing them and now for those because if you will talk we look at those in the yaba market hmm. mm. are they listening to the radio now are, are, they on social media to see that okay this is what sexual harassment really is how do we stop those kind of people from harassing yeah. you hmm. you just keep you just need to continue you don't need to get tired sensitizing sensitizing yeah. them please you don't do this some some people are so patient they'll call them see bros this is how it should be oh. Hmm you don't harass girls like that. Imagine you have your younger sister, your daughter, your yeah. daughter, for example, and someone does same to her. Mm. Would you like it? Some of those people just lack empathy intentionally. Hmm. Hmm. Intentionally, they lack empathy. It's not that if they have a daughter, they will like That That's what happens to their daughter, to but they, they don't will care. Never, but mm. they hmm. don't care for others because they're like, I don't care, I don't know you, so I don't care whatever happens to you. It shouldn't be. Mm. If you have that mentality, then it is possible that you stop it. Somebody said as well that as a society, especially women, if you don't name and shame, are things ever going to get better? Because that women are constantly complaining. Nollywood actresses will say, oh, to get a role, people ask them to do sexual mm -hmm. favors. Mm -hmm. Female musicians will say the same thing. Yes. Yes. Regular people trying to get jobs in banks, in corporate organizations will say the same thing as well. That people are constantly dangling sexual favors in their faces for them to get a job or mm -hmm. a mm-hmm. promotion or to get favor. Now, we don't talk about it. You might experience that and not necessarily come back and tell me that Arolake or that man that I went to go and sit down for an interview yeah. did this to me, did that to me. Yeah. Then I go, I experience it too. Yes. Then Damilola goes, Damilola experiences it too. Yes. And we're breeding monsters. Exactly. Hmm? And what's society going to do about it? If the person is powerful, because in some instances, this whole idea of sexual harassment, especially if it's in the workplace, isn't about just you know satisfying an urge. Sometimes yes. it's about power play. Exactly. It's about control. Most of yes. the time. What do we do about that? I think first as women we need to come together to support each other. Okay. Mm -hmm. So if we can stop, like you said, if I'm going through that stuff and I don't come out to tell you, sometimes the reasons why we don't come out to talk is because of shame we just course, feel yeah. oh if i go then everybody gets to hear oh mary gift was harassed everybody gets to hear my gist but we need to have our backs as women so if we can have our backs then we can educate our men it's easier for the men to reach their men folk That's sometimes true. than for mm -hmm. us to, to reach, reach, them the men. Mm -hmm. so when we tell our men do you know when you touch us this way we don't like it and you never can tell maybe someone you're even trying to grab has been sexually abused in the past in the past and so relieve the trauma exactly so you need to tell your men. So when they are sitting down at the table, maybe taking a a plate of pepper soup, and, and, a bottle of beer, mm -hmm. and he just says, the, a guy sees the lady one day, and the other man says, "Our ah, guy, we know they do that kind of thing, you know." Big, mm -hmm. so those kind of lessons stick, but we need to play our role first in educating our men. Then our men will also educate their men folk in their small groups. I think it can go more effective that way. Fantastic. Hello. Good evening. Hello, good evening. Hello, hi. What's your name and where are you calling us from today? I'm Engineer Dari. I'm calling from Ibadan. Nice to have you on the show, Engineer Dari. Welcome. Let's have your contributions. Thank you. Thank you very much. It's a wonderful topic uh, you guys are discussing this evening. Thank you very much. And uh, I really understand that majority of our girls at, at one point or the other had an experience being sexually assaulted or abused. Mm. So, but the problem is that uh, I can remember when I was in secondary school, uh, we had a coffer that was hosted to a nearby uh, school. He would come to our school, give us a lecture. We were made, we, were, we passed a course, and we were given certificates as, as peer educators. Hmm. So during those programs, we were taught about how to, I mean, I mean, behave to all, to every gender, male or female, where to touch, where not to touch, mm. how to support them. Maybe the first time we are opportune to see, maybe that that's the uh, lady going to an menstrual, uh, whatever for mm, the hmm. first yeah. time. As a educator, how do you handle? How do you do? So do you understand those mm, things? Yeah, so. so those are areas where we are taught we educate people, we are taught about HIV, AIDS, and things like that. It really helped us. Mm. So, as things, and we were able to bring up people, but I don't think such things still happen in our society. Mm, okay. I don't know. Okay. These are these are part of the program that should yeah, government should freeze, try to use core members for so that they can teach our students. Then secondly, we need women in government to also step up and have yes. an organization in every state yes. that goes about educating people, even in churches, in mosques, yes. in, in, in different organizations, telling people how to protect themselves and also telling people to know their boundaries. Yes. Mm -hmm. Yes. Thank you so very much. Engineer Derek, very, very nicely said. Thank you. so much for your contribution. We appreciate you on the show. Mm. Yes, yeah, so they say catch them young. I agree yes. with that. We need mm -hmm. to get mm-hmm. into the schools, secondary schools, yeah. primary schools as well, and start to educate our children. That's why we have National Orientation Agency again. Always missing in action. Hello, good evening. Hello. Hi, good please evening. reduce the volume of your radio. Thank you. Yeah, sorry. Thank you very yeah. much. What's your name and where are you calling from? Taiwo from Buluwaji. Nice to have you on the show, Taiwo. Let's have your contribution. Yeah. Yeah, what I want to talk about is that when secondary school, hmm. yeah, and we do experience a lot, a lot, very lot in secondary schools. Like, yes, these guys doesn't know, perhaps they don't know they harassed us. Okay. Wow. Okay. And, <laughs> Can you give us examples know. of some of the things that happen? Okay, okay. Like I was, I was going on my way. Okay. I entered my my school, mm. and then someone just slapped me suddenly uh, -uh. my back. Uh You know that kind of, and yeah. you can't even fight for it because these students are many, and they will just kind of close yes, hmm. yeah, what was this? Wow. You know, like, mm. and then you just feel like, ha, ah, I'm being cheated. Yeah. And even languages, language, they do use some languages you don't, you won't feel all right with, like, yeah. you feel like, what's this now? Mm, and many of us have been very assaulted and abused, wow. sexually abused yes, and even in, in, in secondary schools, in areas, in streets, yes, mm. you know, some streets, they mm. don't know, and that's they they got live their life. That's it, and many girls just take it as it was. I think that's a very bad idea. Mm, I agree with you. Yeah, so. Taibo, yeah. thank you very much for calling us and thank you for sharing your experience. I'm sorry you've had to go through those things that you've gone through. Yeah. Um, yeah, thank you very much. Thank you so much. Thank Keep you. listening. Have a nice day. You Have too. Nice you too. Have a fantastic rest of your day. Very sad indeed. And sometimes it's like a mob effect. If there's a lot of guys, what's one girl supposed to do, do. when she's walking amongst them and they're saying all kinds of things, grabbing her? That's very inappropriate. Another one that we didn't touch on is people that you be passing, they'll just grab your waist, yes, <laughs> slap your hmm. bum, yes. if I want to hug you and I give you a side hug, it's not in your right to, to grab me and give me a full hug. Take what you're giving. If I give you a handshake, don't grab the rest of my body for a hug. Mm -hmm. That can be considered sexual harassment. Yes. And the first thing to do is to clear them yes. with your mouth verbally. Please don't do that. It makes me uncomfortable. I say that with a pinch of salt because mm. I realize we're in Nigeria. Mm -hmm. You have to look at where you are, who it is, exactly. you can clear them. Because in yeah. clearing them, sometimes you put yourself in more trouble. Exactly. So it's like you can't win in some instances. Yes. So gift is right. We need a body kind of system amongst women yes. where we support each other. Yes. And I don't know, maybe whistles. <laughs> Yeah. when we do feel you, threatened, we should blow a whistle. Do you <laughs> know that for me, growing up as a teenager, one of my defense mechanisms was walking very fast. I walk pretty pretty I fast now. really fast now. Really, because on my street there were <laughs> all, always these. I'm not kidding you. These big guys. This same ex example this young lady just gave, where all of them just come and cover you, and there's nothing. So I walk so fast Does that stop them from harassing you. Mm, I'm not kidding. They can't. They can't keep up with you. So you're just going, you're far they from them. Try, like, they but try, she's the one with but you're very fast. so you're pa pa pa pa pa pa pa. At some point, they used to say you walk like a soldier. I have to walk like a soldier because I can't fight six boys. Hmm. Let's take another call, guys. Hello, good evening. Hello, good evening. Good evening to you. What's your name and where are you calling us from today? This is Kunle Afolabi from Amuloko, Nice to have you on the show, sir. Welcome. Yeah. Nice. to Let's have your contribution. yes, the topic you people are discussing is a very, very big topic hmm. that needs to, to be treated well. We're still listening. Go ahead. The way men are created, they have this kind of life that they want to do something to know the kind of person a lady is made of. Hmm. You know, this issue of hugging, touching, there are some ladies, the way, when they touch them, the response, the reaction will get the guy you can continue. You understand? I'm sorry to say, but I'm cutting you off, sir. I do not, I do not condone rape mm. apologies, sexual harassment apologies, or anything mm. of the like. How, if I'm a seven-year-old girl or fourteen-year-old girl and I'm walking down the road and a grown man that I don't know is mm. touching me, how is that going to teach him my responses Response, or whether exactly. I want it or not? Exactly. I don't like that. Your train of thought, maybe on another day, but not today. -hmm. Not when we are saying no to sexual harassment. Unacceptable. we are not going to allow you to come and justify why men behave badly sometimes. Yeah. If you want to test your strength or whether a woman likes you or not, it's not by harassing people. Mm -hmm. 80 1059 Hello, good evening. Hello, good evening. Yes, your name, please. Where are you calling us from today? My, my name is Bukola from Makova. Nice to have you on the show, Bukola. Welcome. Let's have your contribution. Okay. I mean, I want to talk about um, women always exposing their expressed like in society is that i want to ask is that normal mm. like because people as well like parents teach their children not to dress inappropriately like that mm. but still they still do and then things like that Okay, I don't know what happened to the network there, but I have I have a perfect answer, and I'm sure the other ladies have answers, yeah, sure. an answer for you too. But I'll start. Um, they say dress decently, and yes. I would agree. But unfortunately, we're in a world where we have freedom of expression, mm -hmm. and you can't really control how people are going to dress or not dress, yes. right? I also acknowledge that the way you dress in this kind of society will also determine yeah. sometimes the way you are dressed. Yeah. So that being said, is that a justification no. for sexual deviancy no. or harassment or assault? It is no, never a justification. Never. now, let's think about the many women that do not dress inappropriately Thank you. and still get sexually, sexually harassed. What is the reason behind that? So it's not about the dressing; it's about the person. There is no, no justification. There's no justification, There's no justification for it. For yes. That being said, we're not saying wear bum shorts or go naked mm -mm. when you're walking on the streets. But if you do, that's your choice. Yes. Mm -hmm. And whatever you see, live by it that's it. That's that's my stance on it. Mm -hmm. We're supposed to be in a sane society where, to be honest, even if you dress like that, people should stare at you, yeah. not grab you. Exactly. But here, unfortunately, you are going to get grabbed. Mm -hmm. But you should know that there should always be the cultural context in everything that we are doing. Exactly. And you are in Nigeria, you are African. Mm -hmm. If yeah. you decide to go naked, expect some things, whether abuse, yes. even in Ibadan, they say Obama where <laughs> no more. <laughs> Do you understand? So, yes. but that isn't justification for perverts exactly. to go about doing what they are doing. Yes. If it's unintentional, that's different. But we have some people, like she said, that lack empathy. Damilola said it. Yes. Yeah. They're also very uncultured and uncouth. We're almost out of time. Let me get last words from the ladies. Well, um, for me, I would say because we want to have a sane environment for our ladies, for our girls, young girls. You know, like that man was saying, he said, "Your response. Some of us are not. We're, we're not so bold to say, leave me alone." someone just leave me alone. It doesn't mean they want it. That's exactly. just their own way of expressing themselves. Mm. So it's not enough for you to say you want to abuse or harass such a girl. Mm. So what I would say is that we should just keep raising awareness, yeah. sensitizing people as much as we can wherever we are, and it should start from our immediate environment. Mm. Like even if it is not somebody related to you, at least even if it's somebody else, mm. you can call the person. See, you should do this. You know this. Okay. You should know that. Even some people know and still go ahead to do, do it. it. Mm. May God help us. Amen to that. Thank you very <laughs> much. That was Damilola Amol. Yes. Okay. So for me, I think women we need to come together and support each other. Even if someone has gone through sexual harassment, don't go ahead and start sharing her gist and say, you know, this person was abused. Instead, support her and look for ways to curb that menace. And number two, we really need to educate our men because they can also help us educate their men folk. And if you have children that are boys, please start teaching them don't touch a girl inappropriately, don't touch a girl without her consent. I think that will go a far way in yep. helping us. I can't add too much more to what the ladies have said already. I want to say thank you very much to Mary Gift Sunday and to Damla Lamo for joining me this afternoon. They're going to be back again and again and again. So so you guys stay tuned. <laughs> My name is Rela Daring Day, and this is Fresh 105.9 FM. Don't go anywhere. Don't touch that dial. I'll be back at 7.30. Fresh 105.9 FM. Invigorating. All right, it's another interesting time on the radio. Uh, it's time for us to be educated as long as e business and e investment is concerned. It's Raleigh Academy on radio. Welcome on board. Well, Raleigh Academy is an e-business and e-investment education program series brought to you by Raleigh Academy. Raleigh Academy is a company that offers services in online businesses, investment and financial education for anyone looking for an opportunity to create a new stream of income or add to their current stream or streams of income. Well, in today's program, we will be looking at e trading as a business. And in the studio with me is an e trader, an online entrepreneur with Raleigh Academy. He's a London trained trader. He studied at the London School of Business and Finance and the London Academy of Trading. He also has a certification in technical analysis from FX Wizard in Cyprus. He has over five years of experience in technical analysis and trading well, it's my pleasure to introduce my guest, Michael Akinwale. Glad to have you join us on the thank, show today. Thank you so much. Beautiful day to be in the studio. Okay, so let's start from the foundation now. Let, us talk about e trading as a business. Yep. Let's try to understand what is e trading. Okay, those of us who might just be listening for the first time, let me try and break that down. You know, we have e and then we have trading. That word e means electronic or internet. Okay. So e trading means trading over the internet. Now, Trading over the internet is not new. It's just because the internet is now as high level penetration, so everybody sort of has access to the internet now. Mm. So it's making e-trading also becoming very popular. Oh wow! That's what I'm saying. And in, in e-trading market, where you are trading at things like currencies, commodities and indices. And when I say currencies, we're looking at things like euros, dollars, pounds. And when I say commodities, we're looking at things like gold, cocoa, aluminium, rubber, crude oil. Now, it's not the tangible form, it's the intangible form. And when I look at things like indices, we're looking at all the major exchange in the world, like London Exchange, German Exchange, New York Exchange. The indices of these markets are all available on our, even on our GSM phone right now, and anybody can trade them over the internet. That's what e-trading is all about. Absolutely. Now, now some people have this notion that e-trading is for jobless people or people looking for shortcuts to cheap wealth. Is e-trading really a business like? any other business. Absolutely. <laughs> e trading is a very, very, very big business, just like every business or every any profession in the world or a job. Okay, and because it's not, <laughs> and the reason is that because you can make real money just like every business, mm. and it's not just making money once in a while. You can make real money consistently, which is actually the reason why people build businesses. You know what people don't understand, for instance, is that if you take someone like Warren Buffett, who is the biggest investor in the world, mm. is that e trader, his company, which is one of the biggest companies in the world, what he simply does just to invest by trading, for instance, the shares of several companies in the world. So, how I Warren Buffett is an e-trader. So, e-trading is real. And so, let me give us a typical example of e-trading or what I call position trading. Let me give you a case scenario. Okay. If we check a, a, a currency like pound against the dollar, mm. from January this uh, year 2021, pound had fallen. So, pound has been losing against the dollar since the beginning of this year. If you had sold pound from the beginning of this year, pound had fallen about a thousand points. Now, that means if you are trading, for instance, a $10 per point movement, that's ten thousand dollars profit this year alone from pounds. Wow! And it's not as if when you place that trade, you sit down with it. No, you are busy with your business. You are busy with your job. You place a position on the pound, and as the year is going, you are making money there. And imagine if you did that on pounds, you did that on euro, you did that on oil, you did that on gold. Gold. By the time you combine all of this together, Imagine what your portfolio can look like this year alone. Wow, it sounds so simple, quite, yeah. quite simple. Now, what, what, do you think is the major factor that determines success in this business of e trading? Okay, from my experience of uh, being this business of e trading for a while, there are two major things that I think people need. Number one is education. You need to be properly educated when it comes to the e-trading business. And it's, it's not just getting educated on a one-on-one level. You also need to attend some proper trainings where they can actually show you how these things work. Because I believe a lot that when it comes to succeeding in business, mentorship is very necessary. Mm. You understand? And secondly, you know, all those devices that I told you earlier, you need to have the right software only on them. If you have the wrong software only on them, they, you can actually be having difficulty. Just like in any business, if you don't have the right tools to do the business, you might be suffering. So you need to have the right softwares, and then you need to have proper education to actually succeed when it comes to e-trading business. All right, so education and the right software. Absolutely. So, so why can Nigerians get these tools and education to be successful e-traders? Well, that's why Red Academy is here. Red Academy, like I said earlier, our purpose as a company is to educate Nigerians on the opportunities that are available when it comes to making money online, which is why we keep having these conferences, events, and expos. Right now, we are organizing what we call the e-trading as a business conference. Okay. The e-trading as a business conference. How can you come convert e trading into a business that can start making you money consistently. And at this conference, we're going to be installing the softwares into your device, whether it's your phone, whether it's your tablet, whether it's your laptop, the softwares that you need for trading, they're going to be installed for you. And then we're going to help you your open, open your live trading account. Then we're going to show you how to do commodities trading, stocks. Installed for you at this conference. And I can tell you, you can never remain the same. Wow. So, who should attend this conference? There are two categories of people. Number one, if you have been looking to start the business of e trading and you'll be having the of charge. You don't pay anything to attend this conference. It's free of charge. You know, even if you're a housewife, an investor, a retiree, even if you're a job seeker or a student, as long as you want to turn this e-trade into one of your stream of income or a business, then you have to be at this conference. It's free of charge. You pay nothing to attend. All right. So, are there some of the special attachments or expectations participants should expect at this conference? Number one, you are going to be given free educational DVD. It's our belief in the Academy that the education does not stop at that conference. The education is continuous. Hmm. So, the first hundred people to send an SMS to register. So, begin to send SMS now to register for this conference. You have a priority to be given the, these DVDs, free educational DVD at this conference conference. Secondly, we always give out a special bonus on the days of our conferences. And at this conference, we're going to be giving out our 125% bonus. This 125% bonus is equal to at least 125,000 naira, which participants can actually use to start their e-trading business, you know, at this conference. All right, so you pay nothing to get this knowledge. Tell us the date, the time, and venue of this conference, and how people can register to attend. This training will be taking place for two days, right here in the city of Ibadan. You don't need to be there for the two days. Just pick one of the days to be there, and the date this training will be taking place is this week, Thursday 6th, and Friday, the 7th of May, 2021. Then that again is this week, Thursday 6th and Friday, the 7th of May 2021. On these two days, the time will be from 11 a.m. to 2 p.m. From 11 a.m. to 2 p.m. So, three hours of very, very life changing time. The venue of the training on those two days will be at Jogo Center. Jogo Center, number one, Average Drive, Liberty Road, right here in the city of Ibadan. Jogo Center, Jogo Center, number one, Average Drive, Liberty Road, right here in the city of Ibadan. Very popular place. You cannot miss it. It's also very important that you register to be at this event so we know you are coming and we can prepare for you. So take your phone right now. Let me show you how to register. Now, if you want to on the first day, which is Thursday, the 6th of May 2021, send an SMS with the word IB1. IB is short for Ibadan. And number one to this phone number 090 4000 5005. lẹ́yìn tí wọ́n á fún nọ́mbà yẹn zero nine zero four zero zero zero five zero zero five lẹ́yìn tí wọ́n á fún nọ́mbà yẹn zero nine zero four zero zero zero five zero zero five. Now, if after the second day, which is Friday, the 7th of May 2021, send an SMS with the word IB2. That's IB for Ibadan. And number two to the same phone number 090 four zero zero zero five zero zero five let me tell that phone number again zero nine zero four zero zero zero five zero zero five let me tell that phone number again zero nine zero four zero zero zero five zero zero five that's zero nine zero four thousand five thousand and five thank you. Okay, interesting. E trading as a business. So if you're looking for that extra, extra stream of income, why don't you add e trading to it? But remember, you need good education to be a part of it. Thank you very much, uh, Mr. Michael Akinwale, for sharing with us today. Thank you so much. All right, bye for now. Fresh 105.9 FM, invigorating. mo ní adùn ẹ̀ lékè nǹkan. àní ó rẹwà tó mọ nǹkan tó ṣẹlẹ̀. má má bá mi jiyàn sẹ́. kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara omi mu làkàṣẹ́rà báyọ̀ sọ wípé ó rẹwà gan. èmi sọ wípé ẹwà ẹ̀ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ̀ sì tún lékè ká ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó àdúró náà kí ló dá o jẹ̀fẹ́ mú tán. adùn èso ápùlù tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló ń lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso ápùlù ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fani jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. mami èyí ká gbá bọ́ọ̀lù yìí mami èdè bá mi ti kẹ̀kẹ́ mi mami ó yẹ fokùn yìí mami ẹ ká ṣe bójúbójú o mami èyí ká mu Twisco ẹ nílò ẹ. ó rọrùn láti dá ọmọ Twisco mọ̀ nítorí wọ́n máa ń jí pépé àgbẹ̀ ohun mímu Twisco chocolate drink tuntun dé o àpapọ̀ kòkó mílìkì àti malt lọ́nà ọ̀tún ó kún fún èròjà enafort tó jẹ́ àpapọ̀ vitamin àti mineral tó ń fọmọ lókun tí wọ́n nílò fara tó jí pépé Twisco ó ń fún ẹ lágbára láti mú èrò ọkàn rẹ ṣẹ na person wey no dey shame wey no dey fear to show e sabi news level na better things dey follow instead make dem talk say cockroach na brown dem go talk say oh it's expert for me <laughs> better things dey follow person wey dey give heavy gbosa ah. come add gbas gbos back to person wey wan give dem gbos <laughs> better things dey follow person wey no condition fit end the flenjum because to flenjum na the koko and e fit happen anywhere better things dey follow person wey fit jollificate with only smooth and better gbedu better things dey follow person wey no dolly dey dictionary person wey no coffee kill itself Now make smooth chapman is summer your life with correct flavour eh It go make your life poof so if you think chapman make you drink smooth. Please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh, then traverse on the trajectory. <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers a member of Standard Bank Group. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. alhamdulilahi wabihi nasta'in wala cudwana illa cala zalimin wasalaatu wasalaamu cala rasulillahi wa bacad fasalaamu calaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. adúpẹ́ fún ọlọ́run àtọ́rọ̀ àlékún kí ọlọ́run àtọ́lá rẹ̀ fún anabi wa sallallahu alayhi wa àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tánàbí mu wa bá wa tí ó fi dọjọ́ alkiyama eléyìí ni ètò yìí ètò wa èyí tó ní ń bá ṣe pẹ̀lú àlàyé lórí ẹ̀sìn wa ẹ̀sìn islam ẹ̀sìn ọ̀la àbẹ̀lọ́n kó jẹ́ kí a dé ká bá déwájú ọlọ́ọ̀ni tí ó gbà lọ́wọ́ wa àwọn àfa wa fadilatu sheikh ni wọ́n ń bá wa tẹ̀síwájú lórí ọlọ́kan ọ̀jọ̀kan tá a sínú ẹ̀sìn أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيره أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله wasalaatu wasalaam ala rasulillah baad fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọ̀pọ̀ ní fọlọ́mù bá tó sọ wa ní mùsùlùmí. alhamdulilah. a tún tọrọ àlékún ìkírà àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹn tọ́lọ́mù bá láti bá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa alọ́bàdì sàlẹ̀ kún kí ànábì wa báni sàlẹ̀ kún ọ̀la rẹ̀ àti àwọn ará ẹ̀sán sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam níjọba alikiyama ẹ̀yọ́ máa yá díẹ̀ báyìí náà la rí rí sàlàyé nínú tó ní bá sì pẹ̀lú ọ̀rọ̀ ìtìkáfù adẹ̀jẹ̀ pé ìwọ̀nba tá a rí sọ yìí náà à ń bẹ lọ́nkọ́jọ́ kó ṣe ní yé kó sì ṣe ní àgbọ́yé fún ẹ̀yin náà kọ́dẹ̀gbà ní ìbàdà gbogbo ọmọ àti ẹ̀ ti wà ní ìtìkáfù báyìí ọlọ́mọṣẹ́ àgbà lọ́wọ́ wọn. n tí ìbà dáa ká tó fi tẹ̀lé léyìí òun náà ni fadlu laylatil qadri wa tahriha ọlá ti ń bẹ fún òru Lailatul Qadri àti bá a ṣe máa ń wa anabi sallallahu alayhi wa sallam àti máa ń pariwo fún wa anabi kò fi wá sínú igbó anabi sallallahu alayhi wa sallam tó mú wa in tó clear ni gbogbo nǹkan kọ̀ọ̀kan pẹ̀lú àsìkò rẹ̀ kí ló tẹ̀ fi ń lọ jimá a rí pé ẹ̀rí nínú Qur'an kí ló tẹ̀ fi ń lọ sí báyìí masalasi tẹ̀ ń kura ró nígbà tí rọmọdọ̀ bá ti kù mẹ́wàá a rí látọ̀dọ̀ sallallahu alayhi anabi wá sí gbogbo nǹkan ìdẹ́bi wípé àwọn èèyàn wa tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n ń bẹ níbì kan níjọ́ kan ọwọ́ àjọdún ẹlòmíì tí èsè ẹlẹ́sìn wa wọ́n wá wá pẹ̀lú àwọn ọ̀rọ̀ báyìí wọn rò pé bóyá bọ́rọ̀ ọ̀lẹ̀ wa ni àbọ̀rọ̀ nǹkan ni o wọ́n sàn bá báyìí sọ̀rọ̀ lọ wọ́n wá ń sọ àwọn tí ń kírun káàbà wọ́n náà rò lẹ́ẹ̀kan náà wọ́n rúkú lẹ́ẹ̀kan náà wọ́n rò lẹ́ẹ̀kan náà ah, bàbá yẹn wá dáhùn wípé ah, kò sẹ́ni tí ò ní mọ̀ pé ẹ̀sìn gan rè ah, abiri gbogbo nǹkan yìí ṣe numanumanu àyàn wà wojú ara wọn pé bàbá ẹ̀sìn bọ́ bọ̀ nù ìsìlámù ọ̀nà nù nù fi sẹ́mi wọ́n ní kí ni sáfì sẹ́yìn wọ́n ní torí pé kò fi àyè kéèyàn náà ò lè modernize ẹ̀ lẹ̀ kéèyàn ò lè kọ́ bọ̀ kéèyàn ọ̀rọ̀ kò fi àyè kéèyàn ọ̀rọ̀ kò fi àyè rẹ̀ lẹ̀ lẹ́yìn láti tukọ́ tó lè lọ́tún dé yìí anabi sọ̀rọ̀ àsálàm kódà kọ nàárọ̀ lè kọ́dírì fún wa ọlọ́run sì dákọ̀ ẹ̀ fún wa òru ó yàtọ̀ sí ọ̀sán àwọn èèyàn tó ń bá tẹ́ǹtì káàkiri àdúgbò níìsín wọ́n ń ṣe nígbà wọ́n ń ṣe láwo wípé lẹ́yìn láti kọ́dírì fáwọn olùsìn ni naharol kaduri àwọn olówó ni wọ́n ní kákọ́ bẹ̀rẹ̀ bí okọ̀ tí nǹkan yìí jẹ́ fúnra ọlọ́run ní sọ ayé àkàlẹ̀ fún wa wípé báde a'udhu billahi minash shaitani rajim inna anzalnahu fi laylatil qadr àwa la sọ Kùránì ọlọ́run pèrè ní àwa olótó sọ bẹ́ẹ̀ láti fi gbé rẹ̀ láti fi bùkún ara rẹ̀ tẹ́nì kò ní í ṣe bẹ́ẹ̀ àfikọ́ àwa la sọ Kùránì kalẹ̀ ní kíni o Laylatul Qadri ó ń lasọ Qur'an kalẹ̀ ọlọ́wọ́ bọ̀ sọ fún anabi pé òun sọ̀kalẹ̀ lọ́sàn kí ló wá tó fa tẹ́ǹtì tá ń lọ rèé ta lọ́sàn nígbà táwọn èèyàn tó ń padà ń lọ rèé kó àwọn èèyàn jọ láti wá sí Laylatul Qadri lóru wọn ò rérò pẹ̀lú bílù ṣe rí lọ́tún lọ́sì wọ́n wá òpin gbèsèrè nídìí tẹ́ǹtì gbèsèrè nídìí àga wọ́n wá ń padà lọ báwọn olówó pé àwa àfa gan lórí ìwò òsílẹ̀ ọlọ́run òpinlẹ̀ pa olówó àtolòsí papọ̀ ọ̀sán tiyín tọkàn balẹ̀ ojú ó tora àìra fúnra ọlọ́run ní da kọ̀lẹ́ láti olùkọ́dírì sáà ti wá rí i pé ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó fẹ́ ẹ̀sìn lọ́n àtẹ̀ntì ń wá bí ó ṣe fi ẹ̀sìn jẹun ṣe bí ají ṣe bí ànàbí lọ́ọ́ ẹ̀ka máa jẹ́ papọ̀ àwọn kan wá tó láwọn máa jẹ́ ajíjẹsí ànàbí ẹ̀ ṣe bíi anabi sallallahu alayhi wa sallam eléyìí kọ́kọ́ bá ní bugilu kẹ́nìkan máa sọ wípé òun tó fẹ́ dàn kankan lẹ̀ tí ó jẹ́ naharul kọ́dírì ọ̀sán kọ́dírì ẹ̀tún wájú katumu lọ́wọ́ ọ̀sán kọ́dírì táwọn ètò wa ń sàlàyé yìí anabi sallallahu alayhi wa sallam èyí tó jòrò yìí gan sóun gan máa pàtó ọlọ́run ní bẹ fọ́ọ̀rù yìí kí làwọn àpẹẹrẹ fi máa ń mà ń ta fẹ́ gbéyàwó ni ọlọ́run ló ń sọ Kùránì kalẹ̀ ní Laylatul Qadri wa ma adraka ma Laylatul Qadri anabi lẹ́látùlù kọ́dírì èèmọ̀ ni tá a bá ní àmọ́ kèmọ̀ tí ń bẹ́ ń bẹ̀ fọ́ a lè kà tán kọ́dà lẹ́látùlù kọ́dírì òru lẹ́látùlù kọ́dà ń sọ yìí khairun min alfisharin kèé sí ẹgbẹ́ ẹgbẹ̀rún oṣù tá a bá sọ pé oṣù méjìlá òní ń bẹ nínú kan tá a bá wá fẹ́ dìfáìdì fi twelve dìfáìdì one thousand ẹ wo nǹkan tí ó fún wa ẹ dúró déédéé téèyàn ó rì lóru ẹ̀yọ orúkẹ́ yìí ìrì ànábì jẹ́ àtúnṣọ díẹ̀ fọ́nù tó máa ṣàì lórun tanazzalul malaikatu waruhu fiya àwọn màláíkà wọn máa sọ̀kalẹ̀ á yọ̀ǹda fún wọn wọn máa sọ̀kalẹ̀ láti sánmà lọ́wọ́wọ́ lọ́wọ́wọ́ nínú ẹgbà wa kan i orí ilé ọlọ́run ọba ó kùn bí ìgbà tí wọ́n da yanrìn ilẹ̀ lọ ní màláíkà ni wọ́n ṣe gbogbo orí ilẹ̀ waruhu ruhi màláíkà jùlọ nìyẹn ọ̀nà òtún lídì àwọn màláíkà wa wọ́n máa wá sọ lọ́wọ́wọ́ bẹ́ẹ̀ sì ni wọn ò sọ̀rí àfitọ́lọ́ bá yọ̀ǹda fún wọn kọ́lọ́hún ti ẹ̀yọ̀ǹda pé ẹ máa bọ̀ lórílẹ̀ ayé nítorí wípé mò ń ṣe bẹbẹ nítorí pé mò ń ṣe èèmà nítorí pé mò ń rọ́jò kẹ́mi jẹ̀mọ́ra irú nǹkan tí àdúrà mọ̀lẹ́kà ilé sìn wá náà kìí ṣe nǹkan awẹ́wà o Lailatul Qadr kú òní tí èlé máa fi ṣeré o bóun ó ṣe sọ bí idni rabbihim kìí ṣe pé wọ́n dá sọ wàlẹ́ ọlọ́run lọ́yọ̀ǹda kí wọ́n sọ. min kulli amr gbogbo àwọn alamari, tí a lọ sàn fẹ́ yanjú yìí yóò yanjú ẹ bí àwọn onímọ̀ rahman bákan náà gbogbo àwọn ìsọ̀kalẹ̀ àwọn màláíkà yìí náà ìkankan ọ̀jẹ̀ látọwọ́ ara wọn pẹ̀lú àṣẹ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run bá fi ń sele salamun hiya hatta matula ilfajiri salamun hiya hatta matula ilfajiri òru ìwárè yóò kún fún ìkẹ́ ọlọ́run ọba títí títí títí títí títí fa látìgbà tó rùn rẹ bá ti wọ̀ ìbùkún ọ̀sà máa ń sọ ìkẹ́ yóò máa sọ àánú yóò máa sọ bẹ́ẹ̀ ọlọ́run máa bọ́kun iná lọ́rùn àwọn kan tìkẹ́ tìkẹ́ yóò máa yí àwọn kan mọ́nú kẹrẹ tìkẹ́ tìkẹ́ tìkẹ́ tìkẹ́ títí títí tó fi di wípé àfẹ̀mọ́júmọ́ alfajari yóò wà á là Allahu akbar jama'a ká ẹni tí alọ́sọ̀ tá a fi máa ní sọ̀rọ̀ suratul qadri fúnra rẹ̀ gangan time àwa ti gbọ́ ẹni tá a fẹ́ sọ yìí àti gbọ́ yé laylatul qadri tí ẹ bá ní òru abiyì ìtumọ̀ rẹ̀ náà nu ṣùgbọ́n a máa pe òru yìí ṣe ni wọ́n máa ń kádàrà gbogbo ní tá a bá fẹ́ ṣe ní ọdún bẹ́ẹ̀ sì ni kọ́dírù ó yàtọ̀ sí kọ́dárù kọ́dárù ò ní kádàrà kọ́dírù ò ní nǹkan tó níye lórí àbí déédéé nǹkan ṣùgbọ́n ìyẹn tá a gbẹ̀rù ń bẹ̀ ni kọ́dírù ìyẹn tó níye lórí la gbà ń bí nǹkan tó pé du sharofin tí bá ní marọ́tù bí rọ́jùlín di kọ́dìrín ayé di sharofin mo kọjá lọ́gbẹ̀ ọkùnrin kan ọlọ́run bá mà kẹ́ ọkùnrin pọ̀ o jẹ̀mọ́ ibi láti wá bọ́ sí tòsí kí ni tòsí wa ká kọ́kọ́ mọ ìtumọ̀ kọ́dírù yìí ká fi lè bá a mọ pàtàkì òru yìí eléyìí lọ́wọ́ mú àwọn mímọ̀ wọ́n fi ìmọ̀ hara wọn nípa kọ́dírù yìí wípé kọ́dírù tọ́lọ́wọ́n bá dáko yìí ó tún wá lọ́ọ́ fi tì sí ara òru òru àbíyì kí n túmọ̀ kọ́dúrú gan sẹ́yìn náà ni àbòtúnú túmọ̀ mi tọ́ba wa nítumọ̀ yìí kí ni tó kó iyì bá orí àkọ́kọ́ táwọn mímọ̀ sọ ni wípé alikọ́dúrú hùnà bimana atahim allah subhanahu wa ta'ala ó fi ń gbé òru yìí tóbi ó fi ń gbé ńlá ń kẹ̀ ó fi ń bùn kún wọn ní sẹ́lẹ̀ rìnnú alukur'an wọn lẹ́rìí ń bẹ tọ́lọ̀ sọ wípé wàá máa kọ́darú lọ́ha àkọ́kọ́dìrì nǹkan mọ̀ ń àwọn èèyàn wọn ò mọ̀ gbọ́ lọ́n bó ṣe wọ́n mọ̀ wọn ò gbé tóbi wọn ò mọ̀ mọ́ ìwọ ọlọ́run ọba fọlọ́run ọba ìṣerí bọ́lọ̀ ń ṣe kàǹkàì kọ̀ mọ̀ kún nítorí ìtumọ̀ ọmọ wa jẹ́ wípé lẹ́lẹ́tù kọ́dírì bí ayé anaha dáàtú kọ́dírì nínú kuraani fìyà apá kan tí ó lọ́lọ́wọ́n bá sọ alukurani sí apá kan ní ẹ̀sùn lè sọ wípé lima yakọ̀ òfin ìyá minta náà zuru mọ̀lá ika yín títí ẹ̀ máa ṣẹlẹ̀ lórun nípa apá mọ̀lẹ́kọ́ ọmọ sọ̀kalẹ̀ wọ̀ wọ̀ wọ̀ lọ́wọ́wọ́ apá kan ní iyùn tó kọ́ alẹ́ sọ pé lima yanzilu fiya minal barakati wa rahmati wal magfirati in tó kún òru inú bùkún in lọ fa títóbi òru níbi ìkíni ìkí ọlọ́run àlùbáríkà àforíjì àforíjì tí máa ń ṣẹlẹ̀ lóru yìí kò sí òru tí fẹ́ẹ̀ máa nírú àkọọ́lẹ̀ rẹ̀ ìkẹ́tìmọ̀sẹ̀ lórí kò fẹ́ẹ̀ sí òru kan mọ́ tó tún lè ní àkọọ́lẹ̀ rẹ̀ irú àlùbáríkà tí máa ń sọ̀kalẹ̀ lórí tọ́lọ́ tó máa ń pín fáwọn èèyàn ní òru yìí kan náà kò sí òru tí máa bá a fi ìgagbága. aw analẹ́dì yòhíyá yasiruda kọ́dìrín apá kan afọ àti ẹ̀sọ́ pé ẹni tó bá jí lóru gan pẹ̀lú ògùn ọlọ́run ìjí lóru àti ìsinlọ́run lóru àti ìsúnmọ́lọ́run lóru yóò sì máa jí padà níjọ́ kejì tílẹ̀ bá mọ́ taakun lálẹ́ àtúkọ́tìrì yóò sì dẹni yìí bó bá jẹ́ ní ẹ̀pẹ̀rin tẹ́lẹ̀ yóò dẹni yìí bó jẹ́ ní ti ń lé dáadáa tẹ́lẹ̀ yóò bà dáadọ́ ọ̀hún bó ti ní tẹ́lẹ̀ iyì wọn tún lékun sí i bí ń nàgà wo nǹkan yóò bá nǹkan ọ̀hún bẹ́ẹ̀rù ń bà mí nǹkan kan ọkàn rẹ̀ yóò balẹ̀ bọ́kàrẹ̀ ti balẹ̀ tẹ́lẹ̀ àlékún tó bá lórí eléyìí àwọn apá kan àfa sọ wípé kọ́dúrù níbí àtẹ̀dùyíkù ni wípé kéèyàn ọ̀ra fúnlẹ̀ mọ́ nǹkan wọ́n ní kí ni túmọ̀ rẹ̀ wọ́n lọ́nà sọ wípé wàá mọ̀ nkúrò alẹ́ rìsíkò ẹni abá fúnlẹ̀ mọ́ àjẹ́ àmú rẹ̀ kí wàá nìtumọ̀ ìfúnlẹ̀mọ̀ kí ló fẹ́ẹ́ fi mú iyì bá òru yìí wọ́n ní ìfúnlẹ̀mọ̀ ni wípé ìfáwà ànilẹ̀ ẹlẹ́mì bìtà yìí ni ha wípé ọlọ́ni òru tí mo fúnlẹ̀mọ̀ káwọn èèyàn ó lè mọ pàtàkì ìjọ tí ó jẹ irọ́ káwọn èèyàn ó òru tí mo fúnlẹ̀ mọ́ káwọn èèyàn ó lè mọjọ́ tí ó jẹ mo fúnlẹ̀ mọ́ ìmọ̀ mímọjọ́ rẹ̀ ìǹjẹ́ káwọn èèyàn máa mọ̀ àfi kí wọ́n wá ẹ ń bá fi tí n bá fi ṣe kò ń gẹ́ ó lè rápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àtàwọn àpẹẹrẹ míì tẹ̀lé rí ṣùgbọ́n kí n sọ pé ẹnìkan rè tẹ́ ẹ mánà bíi mi gan àfi tí n bá fúnlẹ̀ lókù mo fúnlẹ̀ mọ́ ìmọ̀ rẹ̀ láti sẹ́mà ìfọ̀nká fẹ́nìkankan ìfọ̀nká fànàbí ìfọ̀nká fẹ́nìkan tó ń súnmọ́ náà ọba ìfọ̀nká fẹ́nìkan tí ń pèrè ṣéwù ìfọ̀nká fẹ́nìkan tí ń pèrè láàfa gbogbo tó olórí ọjẹ́ mo fúnlẹ̀ mọ́ ìmọ̀ rẹ̀ mo wá ọ̀rọ̀ dómi ọlọ́run ọba apá kan ní ìfúnlẹ̀ mọ́ ntòlè mọ́ tùmọ̀ yùn ó lè jẹ́ pé lè anil ardọ tẹ̀díkù fìhà anil màláìka wípé ilẹ̀ gan ni máa ń fún lásìkò yẹn pẹ̀lú pọ́nmọ̀lẹ́ká tiẹ̀ sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ béèyàn bá sọ pé òun bọ́ sáàrin wọn ọ̀fẹ́ lè mọ́ láàyè jàsẹ́gbẹ̀ jàsọ́hùn àfi kọ́ máa fara kan màláìka apá kan àfọ́ àsọ wípé alikọ́dúrù níbí wọ́n ní ìtumọ̀ rẹ̀ fatia ìtumọ̀ rẹ̀ wọ́n kàn wọ́n ní sòkòrò ní ìtumọ̀ ọmọ ìyá alikọ́dọ́ọ̀ ìyanjú gbogbo àlámẹ́rì nǹkan tí ó ṣẹlẹ̀ wọ́n ní sẹ́ ẹlẹ́rìí lórí eléyìí náà wọ́n láti ń bẹ́ẹ̀ bí eléyìí àjẹ́ pé lórí gbogbo tó fẹ́ ṣẹlẹ̀ lọ́dún míì ti ń bọ̀ òní ọ̀fẹ́ ìyanjú ń bẹ̀ ṣé bọ́lá ti sọnù sọ́tù dùkọ́n onífìyà yufraku kullu amrin hakim òru ìkan náà gbogbo àlámẹ́rì pátá tó ní báṣe pẹ̀lú ìsẹ̀mí lọ́tún lọ́sì òru náà la máa yanjú rẹ̀ so àwọn mímọ̀ nítorí eléyìí ní àfisọ́ ní òlàlátòlù kọ́dírì nítorí pé àmàlẹ́yìká wọ́n máa ń kọ àwọn kọ́dárù ní òru lọ́tùn lọ́sì ọlọ́run ọba ò dákùsànù wa ìwọ ló gbé láǹkẹ̀ fún òru tó tóbi tó báyìí gbogbo ń táwọn àfáàtù náà kó gbogbo ẹ̀ náà ní ń forí ìṣòwòpọ̀ tó rù yìí ń jẹ́ òru abiyì ni pé mọ̀lẹ́kẹ́ ọ̀sọ̀kalẹ̀ ń bẹ òru abiyì ni pé àlùbáríkà ọ̀sọ̀kalẹ̀ ń bẹ òru abiyì ni pé kìí ọ̀sọ̀kalẹ̀ ń bẹ òru abiyì ni pé ọ̀pọ̀lọpọ̀ àdúforíjìn yóò ṣẹlẹ̀ ń bẹ òru abiyì ni àní fẹ́ lè rìn sí ìrìn sọ nípa pé orílẹ̀ ọlọ́run yóò kó fáwọn mọ̀lẹ́kà tí wọ́n yọ̀ǹda fún náà a ń bẹ ní orílẹ̀ rahman bó o là á ṣe é wá òru wassalamu alaikum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. mo ní adùn ẹ̀ lékenkà ni ó rẹwà ṣó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. má má bá mi jiyàn sẹ́. kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara ohun mímu làkàṣẹ́rà báyọ̀ sọ wípé ó rẹwà gan. èmi sọ wípé ẹwà ẹ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ̀ sì tún lékeka ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó àdúró náà kí ló dá o jẹ fẹ́ mú tán. adùn èso apple tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló ń lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso apple ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fani mọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. Uh, please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh -uh. then uh-huh. traverse on the trajectory. and bam, <laughs> you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers, a member of Standard Bank Group. wey no dey shame wey no dey fear to show you sabi news level na better things dey follow Instead tell me dey talk say cockroach na brown dem go talk say oh it's expert for me <laughs> better things dey follow person wey dey give heavy gbosa ah. come add bass boost back to person wey wan give dem boost. <laughs> better thing dey follow person wey no condition fit end the flenjum because to flenjum na the koko and e fit happen anywhere better thing dey follow person wey fit jollificate with only smooth and better gbedu better things dey follow person wey no dolly dey dictionary person wey no coffee fit kill itself na im make smooth chapman dey sama your life with correct flavour eh wey go make your life poof so if you think chapman make you drink smooth. mo ní lékenkà ní ó rẹwà ah, ṣó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. má má bá mi jiyàn sẹ́. Ah, kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara ohun mímu làkàṣẹ́rà báyọ̀ sọ wípé ó rẹwà gan. èmi sọ wípé ẹwà ẹ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ̀ sì tún lékeka ah, ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó àdúró náà kí ló dá o jẹ fẹ́ mú tán. adùn ah, ah, èso ápùlù tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló ń lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso ápùlù ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fani mọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an. Taylor is frustrating me. How does a round neck become a v-neck for God's sake? Ah, oh, my deadline is tomorrow. What are you thinking about, Angela? With the new normal and everything, I've been more stressed. And my workload at my job has increased rapidly. My bills have also gone up. And I'm thinking of how I can meet up. And I don't even have enough to fund my fashion designing hustle. Wow, that's quite something. Why don't you sign up on Alert and get a salary-based loan? You don't have to step in a bank and zero documentation. Really? Download the app and have access to the salary-based loan to help you manage things better. That's what I've been doing, oh, and they've been giving me the financial support I need. Ah uh, ah, uh, you're not a good friend, oh, and you're just telling me now. <laughs> Get your salary-based loan on Alert with zero documentation, all in the palm of your hand. Note: This is only available for salary earners. Terms and conditions apply. Alert, powered by Wemabank. ohun rere á máa jẹ́ ti tàwọn tí ìpadàbọ̀ wọn gbóná jọjọ ṣé ẹ tún fẹ́ gbọ́ ohun rere á máa tẹ̀lé àwọn tí àyè tàbí ìgbà kò dí àkókò ìdùnnú wọn lọ́wọ́ ní ìgbà kankan nítorí pé ìgbádùn ló ṣe pàtàkì ló sì ṣe kókó kì í ṣe agbègbè tí ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ohun rere wà fún àwọn tí ń béèrè àríyá pẹ̀lú smooth àti orin aládùn ní àkọ́tán ohun rere máa ń ṣe àwárí àwọn ọ̀dọ́ alákìtiyan léyìí tí smooth chapman mú kí ayé wọn ládùn kó lárinrin pẹ̀lú èròjà ọ̀dọ̀ smooth chapman aṣaralóore gbèrò nípa chapman mo smooth. mo ní adùn ẹ̀ lékè nǹkan. àní ó rẹwà ah, tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. bá mi jiyàn sẹ́. kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara orin mu làkàṣẹ́rà. báyọ̀ sọ wípé ó rẹwà gan. èmi sọ wípé ẹwà ẹ̀ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ̀ sì tún lékè ká. Ah, ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó àdúró náà kí ló dá o jẹ fẹ́ mú tán. adùn ah, èso apple tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso ápù lóhun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fanimọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. kò ní ìdí kó máa nu ẹnu ibi kámẹ́rà gbé pé sútà. Hmm bí ọba mi dénú. ṣọwà òkè ó fi bẹ̀tà báyìí kọ́kọ́ tọrọ àforíjì lọ́wọ́ àwọn tí tó dájú. lóko má fò kọ́ mi tọrọ àforíjì torí èmi ti débì ó ti rẹ́dì ìwọ ló lọ́ ń fi wọ́n mu gàrí. irọ́ wọ́n ló ní kí n dá omi padà sínú fíríjì. ṣé dá omi padà sínú fíríjì ṣé ó mú kó. o béèrè o ní gàrí ìyá kan. ta ló sọ bẹ́ẹ̀. ìwọ mo wá ní gàrí yẹn kó lè jẹ́ tẹ̀gbá ó wá ní téèyàn bá fi sínú omi láàrin ìṣẹ́jú kan ó máa tètè wú kí káwọn bí ó ṣe máa wú tó. mo ló máa ń tètè wú. experiment yẹn là ń ṣe ó sì kúrò lọ́dọ̀ bàbá àjẹsà ń bọ̀. so now ó wá jókòó ti gàrí ó fi àwọn listeners yẹn lẹ̀. no ọ̀rọ̀ tó sọ yẹn ni mo fẹ́ mọ̀ pé bóyá ìṣẹ́jú márùn-ún àbí mẹ́rin ni yóò fi wú. ìṣẹ́jú mélòó ló wá fi wú. mẹ́ta àtàbọ̀. gbogbo tán kọ́ so mo wá wò pé kò lè wú lásán báyìí kọ́kàn wú lásán kó dẹ̀ máa wọ ẹ á dàbí ìgbà bí ìwà ìka. no mo chi ti gàrí yẹn ni hmm? mo chi ti yẹn ni kò wú. Hmm? tí èèyàn bá ti ya ọ̀jẹ̀ ńlẹ̀ òròjẹ́ ńlẹ̀ egungun tó ti máa ń ṣe nìyẹn. kí ló pé. tó tíyàn bá ti ya ọ̀jẹ̀ nílé òrò jẹ́ nílé egungun tó ti máa ń ṣe nìyẹn àtẹ̀wọn tó bá ní àìmójúkúrò. wọ́n lè wọ́n lè jẹ́ pọ́ńsì. wọ́n máa ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn olè ló wà lójú wọn ẹ ká yọ ọ ẹgbàá la lè lè yọ. ṣé wàá lọ gba wa. kò tó kó bá fẹ́ fẹ́ jù bẹ́ẹ̀ lọ pé ká lù wọ́n. ìwọ gbàǹtì ẹ̀jà rí ìwọ tó ṣì nọ́mà kí la ṣọ́ àrùn kò ń nọ́mà. ta ni ò nọ́mà o. ọ̀gá sọ̀rọ̀ sókè. èmo ń sọ. ọ̀gá hmm? ọ̀gá yìí ni ó ti àfò. tó bá pé mirror lé yín ò tí ní problem ó rí i pé irun orí ẹ ti kún. bọ̀ kí ló dé tọ́jọ́ mọ̀ ilẹ̀ máa fi ń bẹ̀rẹ̀ program every sun. no ìwọ ló bẹ̀rẹ̀ rẹ o. tí ẹ bá fẹ́ dá wàhálà lè mo rẹ́dì pẹ̀lú nílé. <laughs> àjọjọ fèsì àjọ fèsì wàhálà yẹn ẹ má wọrí. ọ̀gá n tá a mọ̀ ṣe nísìn ni pé tó bá ti ń sọ̀rọ̀ a mọ̀ gbé mìíràn sí iwájú ẹ̀. mìíràn mi dọ́bù ló máa wò. ní o lè mọ owó ẹnu ẹ. dọ́bù ló máa wò torí original ni mo rà. <laughs> mọ́là ọ̀gá ọ̀gá hmm? one of your listeners ó ti pè mí <laughs> ó ní kó tètè fura sí ọmọ yìí o ìtàlùmí ọwọ́ fi ọwọ́ yẹrẹ bá kalẹ̀. ẹ y'o fẹ́ yorùbá owó yorùbá kalẹ̀ ọwọ́ yẹrẹ bá fi ọfi lẹ́ni ìtàlùmí ọ ni fasa òfura fasa jona o lajà òfura lajà junu onílàjì ọba fura wàlẹ́ ọlẹ́ ló máa kọ́ lọ o so mo eh, ní eh, mo ní problem eh, yìí. fausa ewu. fausa ewu. <laughs> no the first as much as we bí tẹ́wá ẹni sí ó ní à ah, ṣé ọlọ́wọ́ kéétì ni ọ ó ní òfẹ́ bá ọ̀gá ẹ̀ pọ́lẹ́ sọ̀rọ̀ bóyá ah, ọ̀gá mi kò tí sinmi ó ṣe mí ti lọ́wọ́ ìkó tẹ́lẹ̀ mi ṣe à ó ní kí ọ fura sí ọ. ká fura sí. bẹ́ẹ̀ ó ní torí ìfura lọ́gùn ẹ̀gbá ọ ah. ó ní fausa fura fausa lọ́jọ́ náà. fausa wo ó ní lajà òfura lajà jù nù. lajà ewo. <laughs> ó ní ó ní lajà ọba báyìí ó ní. adélajà wí akínlajà òwe yẹrẹ bá yìí. ni wípé pansa wọ́n ní pansa ò fura. pansa jana. àjà ò fura jìn. you are not saying the same thing. nkẹ́kẹ́ náà ni ọlọ́run bá bẹ̀ ọ́. wọ́n ní fausa ò fura fausa jọ́nà. àní fausa kàkà fausa ò jóná. ah no be no be the same pronunciation oga. ah pronounce. mo fi oṣù yìí bẹ̀ ọ́ mọ́ pa òwe mọ́ tá a fi kúrò nínú oṣù yìí wọ́n ṣe àdúrà mi lọ́wọ́ wọ́n ṣe àdúrà fún mi lọ́wọ́ ibi àdúrà mi ó ti gbà pé mo ti lẹ́sọ̀ yorùbá dáadáa. àwọn tí wọ́n ń ṣàdúrà fún ọ padà tún padà lọ jókòó. èpè ló gbà kan. sọgbọ́n nahamu. ẹnìkan ti sẹ́ni mẹ́sẹ̀gì pé ó yẹ kí. ibo àpá àti ọjà ọtí fẹsọ̀ mídíà lépa rẹ̀ báyìí nìsín. kí ni èmi ní àlefa àfa tí o ja. àpá hmm. àpá àfa tí o ja. àpá hmm. lọ́hùn. àpá lọ́hùn. alfa èmi alifa tí o ja. alfa. ẹ wá sẹ́ni sẹ́ni tí o ga alifa tí o ja èmi ní àlefa rẹ̀. alfa àlefa. ọmọ ara mi lọ kí ló ṣe wá sí kankagiri tí mo máa ń jáde ní ah, ah. àwọn lòun wà sóòfò. ibùn mo ti máa lọ sọ orúkọ ọmọ aga nísìnyí tó ti máa pè mí tí mo máa wé láwa ní. wàá sọmọ lórúkọ bó ṣe wà yìí. Ah, àfikẹ́ yóò bínú para ẹ̀. ó sọmọ lórúkọ. ọ̀gá tí tó bá rí àwọn ọmọ tó ń tẹ̀lé mi ní ọ̀dọ̀ apáti ọjà tó máa tòsí mi lẹ́yìn báyìí. ẹ̀yin àwọn ọmọ tẹ̀lé wọn. ọ̀gá àwọn èèyàn ń mi tọrọ kó èèyàn ṣe ń pápá báyìí. fi láàrẹ̀ tọrọ tó bá yá wọn bu ewédú fi tọrọ. ọlọ́run mo máa ń fọ́ fún yín mo ra rédíò tọ́nà sọ́bẹ̀ kan fóònù tọ́nà sọ́bẹ̀ kan mo dẹ̀ sí rédíò fẹsẹ̀fẹ̀ ó dẹ̀ ń dún gbìmgbìm létí ẹ bá mo ṣe ń dún. níbo. ẹ̀ ń tíráì sí rédíò yìí o tẹ́ báyìí bó ṣe máa ń dún létí èèyàn níbo ló ti. mo ra fóònù tọ́lọ́fótò kan fún ìyàwó mi. sọ kí mi gé ọṣẹ fún ẹ. ẹ bọ́dẹ̀ fún mi o iṣẹ́ ó ta gan mi náà fẹ́ dá rédíò lẹ̀. ọ̀rọ̀ yín la ọ̀rọ̀ yín la fẹ́ sọ lẹ́nu. pé àwa tí ilẹ̀ máa ń gọ́dẹ̀ fún wa. ẹyin gé ọṣẹ gé ọṣẹ ọ̀rọ̀ yín la máa ń jẹ. àwọn wo ni wọ́n ń gọ́dẹ̀ gọ́dẹ̀. cut me soap àbí cut cut me soap. ẹ má náà ṣe mi o ẹ má plus mi o. mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ká o máa ń gbé mìíràn síwájú tó bá ń sọ̀rọ̀ ó lè mọ bí èyí máa ń yọ ahọ́n náà. ó gbọ́dọ̀ yọ. mo gbọ́dọ̀ yọ. àbúrò sèbè ni. bẹ́ẹ̀ni ganiya kúpa ni mo tẹbi tẹbi wọn bí mi sẹbẹ. ọ̀gá ganiya kúpa ni. ganiya kúpa ni. àyà kúpa ni. ẹ wà sẹ́ni sẹ́kì ọ̀gá. <laughs> odílé ẹkú lé o èrò ọ̀nà ẹ̀ńlẹ́ láyínká lèmi jẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀ nítorí pé ajá òṣùpá ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn tó ń tí ọ̀sẹ́ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún tá a fi dá ilẹ̀ oòdùà ibi omi ti ń ṣe wẹ́rẹ́ paná tẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jẹjanjan pẹ́tẹ́ ọwọ́ ìbà tí èdè àtẹlẹdẹsẹ̀ ìbàrẹ́ o ire òní kójọ máa wọ̀ wálẹ́wọ́ àtàtà ìlú jùmọ̀ká tí gbogbo ayé ń pè lẹ́nìkan Ṣọláyínká Ayéfẹ́lẹ́ para lé bí ẹni ń para ogun dírà ètò bí ẹni lọ́wọ́ làkàdéjà ọkùnrin mẹ́ta ti bẹ́ńgàn owó bàbá mẹ́ta mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yín mo dé pẹ̀lú òun mi tí mo fi ń gba yìí ẹ káàbọ̀ sórí ètò yín àjọrò let's talk about, it ọlọ́run ògo ni forúkọ rẹ̀. aago márùn-ún rẹ̀ kọjá ìṣẹ́jú bíi mẹ́rìnlá tìjẹta lù tànà lù tànà lù tìjẹrin lù tìjẹjọ lù tọ̀lá tún lù tòní lù tòní lù ó sì tún bá wa láyé. Hmm olúwa ó ṣe o. ọlọ́run mọ̀ lágbára o. agbára ẹ̀ pọ̀. ọlọ́run ni o kì í ṣe èèyàn. kì í ṣe èèyàn. tó bá jí èèyàn ni ìrìngún á ti pọ̀. ìrìngún gan. wọn lọmọjú nínú. ẹ yín ká mọ. wọn tètè lọ bá ìyá olóbì. yín ká mọ mà jìyà lórí ẹ o. wọn pè ìyá ṣẹ́gun náà jókòó. Mm. wọn lọmọjú àmọ́ ó tóbi ó sì ju gbogbo ayé lọ ntọ́lọ́hún fi ń jọ́lọ́hún láyínká hmm? ni pé kì í fọ̀nà rẹ̀ hàn yàn hmm. bí ó ṣe ṣe kò lè mú èèyàn lórí kò sì lè wá sórí èèyàn rárá torí pé bí sànà ṣe jìnnà sílẹ̀ ni èrò ọlọ́run iṣẹ́ ọlọ́run àti ìrìn àjò ọlọ́run jìnnà sí tẹ̀dá mo ti gbọ́n patọ́ mọ àlè tó padà wá kọ́lé fún bàbá ẹ̀ rí táwọn ọmọ ọkọ sì ní tí wọn ò rọ́wọ́ mú tí kúrò láyé oh, ọmọ àlè lásán ni ó padà wá kọ́lé fún bàbá rẹ̀ ọmọ méjìlélógún lẹ́nìkan bí méjìlélógún méjìlélógún twenty two hmm. ìkejìlélógún nìkan náà ni wọ́n padà wá gbókọ rẹ̀ gbọ́ná sáwọn yòókù sì wọ́n wálé ayé nù wọ́n kú wáyé mọ yàsá ọlọ́run ara hmm. tó bá ti ń fọ ẹ̀dá wọ rẹ̀ ní òwú láàkó tó wù ú kábíyèsí hmm. oníkápá nkápá kábíyèsí ó kápá gbogbo ẹ̀mí pátá àtẹ̀mí èṣù àtẹ̀mí kúrékùré kúrékùré gbogbo ẹ̀ pátá ń bẹ ní kàwọ́ rẹ̀ àwọn tí wọ́n ń pè lálágbára ayé rẹ̀ pàápàá ah. aṣọ olódùmarè ni wọ́n láyé ká mọ̀pù ọlọ́run ni wọ́n hmm. alóhun tú wọn lẹ̀ ẹni tí wọ́n bá na lọ bẹ́ẹ̀ hmm. ìgbà míì sì ni tọ́ba ni ẹ mọ́ fọwọ́ kàn hmm. wọn ò gbọ́dọ̀ fọwọ́ kàn touch not my anointed mm-hmm. and do my prophet no harm ọlọ́run ògo mọ̀ ní fọ́kọ rẹ̀ ìwọ tó tóbi tí gbogbo ayé ò bá tọ̀hún ìwọ tó ń gbénú ọ̀run tó sì ń ṣòwò òun gbénú ọ̀run sì mọ tó ń ṣẹlẹ̀ láyé ojú òfurufú òkùnkùn ní fèrèsé bẹ́ẹ̀ ni o kò sí wíńdò mi àmọ́ aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo ni o kó tó giriwo tí ń gbàṣe bí mi láàyè sósórí abẹ́rẹ́ ó ṣòro mm. gbé mi fún gbogbo ọ̀tá oh, ìwọ lọ́lọ́run mm. lẹ́yìn ẹ kò sẹ́lò mí aṣáájú ni ọ́ mm. àwọn yòókù ń tẹ̀lé ọ lẹ́yìn n tó bá lò ó ṣe ó ṣe wọ gangan là ṣe gbé bẹ́ẹ̀ni torí kábíyèsí kò sẹ́ni tí ó bí ọ àwọn aláyélúwà tó ń pè ní kábíyèsí a fi ń gbé wọn ní kíni ọlọ́run ní ó gangan ní jẹ́ ọ̀ nítorí gbogbo ilẹ̀ kílẹ̀ aláàfin gbogbo ìjọba kò sẹ́ni tó ṣamọ̀nà èèyàn bí olódùmarè rè tó bá wù lọ́kàn rẹ̀ mm. láti pín ní sí yóò mm. fèèyàn mọ̀nà oh, ìgbà míì sì yín mm. èyí ó ti máa da free free da free kó tó di pé yóò ní ọ̀nà tọ́gbà láre òṣèlú ní ọ̀la ẹlòmíì mm-hmm. sì ń bẹ ní báǹkì mo ṣe ń bọ́ sọ̀rọ̀ ah àmọ́ am analysis tiẹ̀ ní o fẹ́ burúkú jù ní ọmọ lọ́jú bíi kanta a ní ọ̀rọ̀ yẹ òbí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ akó padà hmm. tètè sọ fún un pé kọ́ padà kọ́ yìí rẹ̀ lẹ̀ kọ́ wọ̀ torí ibi tí ó ti padà wà rọ́wọ́ múnú hmm. bọ́ọ̀lù lẹ́lu mi ò fi là láyé hmm. àmọ́ kò tí ì lè mọ̀ torí àwọn tó ní òní encourage ẹjọ́ ríro wẹ́rẹ́wẹ́rẹ́ iná lápadà ó lè nàyàn torí player bẹ́ẹ̀ni o n tí ó sì padà fi lànà to ni oni encourage player pada ó fira rẹ̀ pamọ́ mm. ó sì fira rẹ̀ hàn fáwọn kan oh, bẹ́ẹ̀ ni o mm. ó fà wọn kan pamọ́ eh. àwọn yẹn ni wọ́n ń ṣiṣẹ́ àwọn tó hàn ah, ah. wọ́n á fà wọn kan hàn eh. wọ́n mọ fún àwọn tó pamọ́ lóúnjẹ ah, wọn ò rí pé àdìtú lolódùmarè àwọn kò hàn sáyé mm-hmm. àwọn kò sì pamọ́ eh. níjọ́kíjọ́ mm. nígbàkúùgbà lọ́dúnkọ́dún lóṣùkóṣù tẹ́ni tó bá yẹ kó pamọ́ bá lòun fẹ́ hàn yóò sì hàn láhàn pa lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún taba rí ẹni tó hàn lọ́wọ́ olódùmarè àìkú ni ó ò kú àìsá ni ó ò sá o ò tí o ò dípẹ́ta o ò pinyìnkì o ò sì díbàjẹ́ ọba tó current o mm. relevant níbi gbogbo níwá gbogbo lọ́jọ́ gbogbo àrí ìró àlá ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ pátápátá ọlá gbòrongodo ọba ìdìdí ìdáyé ni mm. aláàfin àjọbọ wọ́n gẹ́gẹ́ lólókùú àjọbọ mm-hmm. wọ́n lọ bá àmì ọlá ọba àmì ọlá ó ń gbénu ọlá ńlá ó ṣọlá ó tún wá ń gbénu ọ̀run ṣògo láyìíká kò lọ́bà kan ó nìkan ṣoṣo ni ẹ̀rù bá gbogbo àwọn òjèjì ẹ̀rù tí ń bẹ̀rù lẹ́rù oh ẹ̀rù tí ó sọ gbogbo alágbára yé dojo alágbára ń bẹ láyé lóòótọ́ mm-hmm. olóògùn sì ń bẹ pẹ̀lú mm-hmm. ayé sì ń bẹ mm-hmm. ayé ń bẹ wọ́n ti fi gbá ògùn rọ̀gùn ah. wọ́n ń bẹ wọ́n ti fi òrìṣà rọ̀ òrìṣà ayé ń bẹ ní mẹ̀sí àgbókùnrin wọ́n ń lọ́wọ́ àtúndálẹ̀ òun ṣàmọ́lẹ́yìn ah. ayé tí ń nà ya nàmọ́ eh. wọ́n ń pè ní tamọ́tìyé eh. ayé tí ń gba ṣòkòtò nídìí èèyàn fún èèyàn níro eh. ayé tí ó gba skẹ́ẹ̀tì nídìí ẹlòmí a ní kó fi bùbá bora ah, ah. àmọ́ nígbà míì báyé ṣe lágbára tó bátìbùtì ṣe pọ̀ tó bó ṣe jìn tó tó kẹtẹ̀fẹ̀ tó tó hẹ̀rẹ̀mọ̀ tó ọ̀rọ̀ olódùmarè ni mo ń fi mí lọ́kàn balẹ̀ ọ̀rọ̀ tó lùgbàrà ayé ìjọ pa fún un mm. ká sì mọ dá gbogbo padà fún un àrí ìró àlá agbénisókè téńté mm. fini ayé mọ́ fini ọ̀la ọ̀pá òjìlógo ṣògo mm. ògo tó ju gbogbo ògo ayé lọ ògo tí ń ṣàwárí ògo ògo tí ń ṣamọ̀nà ògo ògo tí ń fògo mọ̀nà ògo tí ń gbé ní ga láàrin sí kò sí a sì mọ̀mọ́ tálákà jáde mọ̀mọ́ tálákà jáde nínú ẹrọ̀fọ̀ nínú bàlújẹ́ nínú wàhálà nínú ìdààmú ó ṣàmọ́ bí ó ti yọ inú rà àníkókò pẹ̀lú ọmọ aládé mọ̀ bá wọn pàṣẹ okùnbà balẹ̀ tí ó bí ọ léèrè pé bó o ló pase ṣe rí bẹ́ẹ̀ mhm. ọ̀bánirin kíyàwó tán mhm. ọ̀bánirin lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tí ń bá àyàn lórí ẹkún mhm. bá àyàn lórí òṣè a fi testimony jìrọ ẹ̀ abájọ tó kún fi rí ọ sá tíjọ́ dá ní rí ọ padà sẹ́yìn tókè lálàǹfò bí àgùn òkè kékèké bí ọ̀dà àgùn tilẹ̀ fi ń wárìrì ah. níwájú wọ ọlọ́run oh olódùmarè oh ọ̀bángẹ́lì ọba àwọn èèyàn mm. ìwọ tó jókòó lórí Ah. ọba sóore kàyàn láyà ó tún mọ ayẹra rẹ wò bá bẹ́mi náà kọ́ rèé ah, ah, ọlọ́run ògo ni forúkọ rẹ. ọlọ́run tó tóbi. and EOB. Hello, Fola. Where are you heading to this early? I'm just on my way to Lagos to advice on my international study plans. Why are you going all the way? I was just about to tell you I have my Canadian visa already, and all thanks to PFL Education Ibadan. You can get all you desire there. Preparation for life education Ibadan. What is this PFL all about? Well, they prepare you for your study abroad plans, careers and visa counseling, international travel plans, virtual services and counseling to Canada, UK, Australia, UAE, USA, Ireland, and other European countries. Wow, really? How can I reach them? You can visit them today at Shop

students first. La ilaha illallah. Salamu alaikum gbogbo múmìnì àti múmìnà òdodo. Àkóògbé Madre Property and Real Estate tó ní bá a ṣe ń gbàwẹ̀ yìí ká dúnni máa ṣe olóore ní ṣíṣe. Ká yàgò fún gbogbo mẹ́sì ọlọ́run ọba Allah kí ìbádà wa lè jẹ́ ìtẹ́wọ́gbà. Oṣù gbígbàdúrà láwa yìí. Tá a dùnnílẹ̀ dùnnílé lórí. Láwọn ilẹ̀ Madre Property tó ń bẹ yíká ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, Ògùn, Èkó àtàbújá. Má sì gbàgbé pọ́ọ̀lì jálábà pé nínú àwọn ilé tó wà fún títà nílé iṣẹ́ Made property yíká orílẹ̀-èdè Nàìjíríà bó o sì fẹ́ ká bọ̀ kọ́lé nílànà tó di òní tó báṣà ti ń rò nípa gbogbo ohun tó jẹ mọ́rọ̀ olè àtilẹ̀ tó fi ní bọ́ sọ́wọ́ alágbèédá Made property and real estate ní kó o máa rò nípa rẹ̀ a wà ní eighty one lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn North East Local Government Secretariat Ìwó Road Ìbàdàn ní zero seven zero four four nine six eight eight three three ó sì lè kàn sí madeproperty.ng made property and real estate integrity redefined. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ẹ̀yin tẹ́ ẹ bá lárúgbó ńlé ẹ máa tọ́jú arúgbó yín dáadáa ẹ jọ̀ọ́ ó ṣe pàtàkì nítorí Ọlọ́run àwọn ó lè má jẹ́ arúgbó tiyín gan kó jẹ́ pé àwọn ìyá àgbà ládùúgbò àwọn tí ẹ bá rí pé wọ́n ti dàgbà ẹ rí àwọn ìyá míì pẹ̀lú bí wọ́n ṣe mm. darúgbó tó mm. ẹrù tẹ́lòmíì àárò sórí àjù yìí tí ọ̀dọ́ lè rù lọ mm. tẹ́ ẹ bá rí wọn ẹ ẹ kàn ro ti ìgbà tẹ́yìn náà á bọ́ sí stage yẹn ẹ lè má hmm. tọrọ jẹ o ẹ lè má tọrọ mu o ṣùgbọ́n ẹ kàn rò pé ńgbà tẹ́yìn náà bá máa dé èjì yẹn. tí ó rẹ orókùn yín. a ti rẹ orókùn báwo lẹ ṣe fẹ́ rí hmm. bó ló ṣe máa rí bó lẹ́yìn náà ṣe máa feel ntọ́lọ́mbá yọ̀ǹda fún yín àwọn arúgbó tó wà ládùúgbò yín ẹ ṣe wọ́n láàánú. ẹni tó arúgbó ńlé kó tọ́jú ẹ̀ a fún yín pé ó ṣeé ṣe kí ọ̀rọ̀ wọn má fẹ́ bá ti yín mu lọ títí mọ́. ẹ má bínú sí wọn tẹlómiì bá jágbe márúgbó ẹ̀ ń lé báyìí ah. Ah, màmá kí ló dé hmm. gbogbo aláyín ti pọ̀ jù járe. ó ah. wọn bá lọ kéèyàn tó mọ láríjà wọn. àbí kí arúgbó yín máa pè ń kẹ́wọ́ màmá yìí tún ti pè ní oh god. ọjọ́ ń bọ̀ tẹ́ ẹ̀rí eh, rẹ ni pè eh, yín o tẹ́ máa rí miss call ẹ̀ mọ́. ẹ má bínú o ẹ tọ́jú àwọn ìyá yín àwọn arúgbó yín àbí ìyá àti bàbá yín lè mọ̀ sí gan níbi tẹ́ ẹ wà hmm. ẹ ránṣẹ́ sílé ẹnìkan bá ń fún màámi ẹnìkan ẹni ká bá ń fún bàbá àgbà. mo dẹ̀ fẹ́ fàsìkò yìí rọ̀ yín ẹ̀yin tó jẹ́ pé bóyá àwọn arúgbó yín láwọn ìwà kan tó yẹ kán ti tì bọlẹ̀ tí wọ́n kọ̀ tí wọ́n ò tì bọlẹ̀. ẹ má bínú. ẹ má torí ẹ sọ pé ẹ fowó ránṣẹ́ sí wọn. ẹ má bínú. wọ́n ní dáàdi yín ṣì ń mutí wọ́n ń ṣubú sínú gọ́tà ó ti yé yín ìṣe àwọn ojúṣe ti yín ẹ ṣe fún Ọlọ́run kẹ́ ẹ gbójú kúrò ńbẹ̀. Hmm. n tó tọ́ sí hmm. wọn ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí òbí gẹ́gẹ́ bí bàbá àbí ìyá yín hmm. ẹ ṣe fún wọn lójú ayé wọn kì í ṣe ìgbà tí wọ́n bá lọ tán. lẹ́mọ̀ á sọ pé ẹ̀yin ẹ̀yin o ẹ pe léré ńlá ẹ wàá ra màlúù tó pọ̀ ẹ wà á ṣe pati ọjọ́ kan àbọ̀jọ́ méjì ẹ ní ẹ ń celebrate bàbá yín àbẹ́ ń celebrate màmá yín ìyá àti bàbá tó tẹ̀dẹ̀ ń celebrate. kò sì jẹ́ kò jẹ́ wọ́n yín ó fẹ́ jẹ́ pé lórí ebi ló kú sí. àbí bàbá àti ìyá arúgbó ẹlòmíì gan wà hmm. nú àìsàn lọ́wọ́lọ́wọ́. bá a ṣe ń sọ̀rọ̀ yìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí. ó ní kó tètè páàkì ẹrù ẹ̀ kọ́ mọ́ bá tiẹ̀ lọ. ó ní kí ìyá àbí kí kó tiẹ̀ ṣe gbogbo yẹn sìn kí màmá tiẹ̀ lọ sinmi jàre gbogbo wàhálà wọn yìí má sọ bẹ́ẹ̀ mọ́. Hmm, ó ń bọ̀ wá hmm. kan gbogbo wa o. a kàn wá o. a kàn wá àsìkò tí ó kàn wá kọ́lọ́hún jẹ́ káwa náà rí ẹni tí ó ṣe wá láàánú ìkẹ́ ìkẹ́ ìkẹ́ ìgẹ́ Hmm. àwọn arúgbó nílò ẹ̀ gan ẹ hmm. jọ̀ọ́ gbogbo ẹni tọ́lọ̀ ń bá ṣẹ́gi ọlà fún láwùjọ àwọn arúgbó hmm. tí ì ṣe ti yín gan ẹ dìde ìrànlọ́wọ́ kẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ kí àwọn náà sì mọ̀ pé àwọn wà láyé. arúgbó yẹn sì lẹlòmíì fẹ́ cheat. Eh, arúgbó lẹlòmíì fẹ́ yàn jẹ. Eh, arúgbó yẹn lẹlòmíì fẹ́ yàn jẹ. ẹ jẹ́ kí n tún wá sọ kinní kan fún yín àwọn àdúrà ẹnu arúgbó nígbà míì ó ju ti pásítọ̀ chọ́ọ̀chì yín lọ tẹ́ ẹ gbàgbọ́ nú ẹ̀ ó ju ti bíṣọ̀bù ẹ̀ bí àfáà lọ tẹ́ ẹ gbàgbọ́ nú ẹ̀ tí arúgbó bá tẹ́ ẹ bá ṣe oore fún oore kòrò tẹ́lẹ̀ oore àìròtì arúgbó tí ò retí owó àbí oúnjẹ látọwọ́ yín tẹkàn dédé sí ọ̀dọ̀ arúgbó tẹ ń já ẹ ń já ráìsì ẹ ń já ẹ̀wà mm. ẹ ń já gbogbo oúnjẹ màmá wa ń béèrè pé ta ló ní ẹrù tẹ ń já yín wá sọ pé màmá ẹ̀yin náà ni mo kó wá fún. ó ń kókò wá pọ̀ jù. Ah. àkọ́kọ́ lanu a máa ṣe ha mm. ha ṣe rí n tó bá sọ ní wákàtí tẹ ẹ yà lẹ́nu yẹn ẹ wò ó ó ń lọ sórí ọmọ yín ó ń lọ sórí yín ó ń lọ sórí ọmọ mm. àti ọmọ ọmọ yín tí wọ́n bá tún wá sọ pé ah ọmọ atọ́jú ẹ̀yin náà àṣẹ ńlá ni o ẹ̀ẹ́rẹ́ ẹ̀ẹ́rẹ́ èèyàn tọ́jú ẹ̀yin náà àṣẹ ńlá ni ojú tẹnu pásítọ̀ ojú tẹnu wòlíì ojú tẹnu bishop ojú tẹnu tààfà lọ ẹ tọ́jú àwọn arúgbó wa o. ìyàtẹ́lómi ń jẹ nílé ọkọ ẹlòmíì ṣe ń sanná ní ara tó ń sá kàkà ìyá ẹ̀ tí ò sí láyé ni o ìyá ẹ̀ tí ò sí láyé ni bẹ́ẹ̀ni bí ẹ bá wà láyé àti sán gbàjá àti rìn àti rìn lórí ọmọ mo sọ fún yín ni o ẹ sì wá wo àwọn míì tó jẹ́ pé wọ́n ti ẹ̀yin ní lọ́ọ̀kì báyìí o ẹ sì ní ìyá òun o ọ̀rẹ́ ẹ̀yàn mọ́mí yín ló dí o ẹ sì ní bàbá òun wọ́n ṣẹ̀yìn ẹ bá mọ́mí yín sọ̀rọ̀ mọ́ torí pé mọ́mí yín ti látẹnumọ́ jù mọ́mí yín ti máa ń sọ̀rọ̀ jù ẹ ǹlẹ́ o ibẹ̀ ń bọ̀ wá kàn yín náà pọ́lísì pọ́lísì burúkú nìyẹn pé màámi ò tó ẹ̀ sọ fún mi pé mm. àwọn ń bọ̀ ẹ kàn dẹ̀ tún kẹ́sẹ̀ màmá mm. yín kẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́nu mm. ti yín màmá ò sọ fún yín pé òun ń bọ̀ torí kó ti wá dé láì sọ fún yín tẹ́lẹ̀. kọ́n bá mi tọ́ mọ́ mọ́ kọ́n bá mi tọ́ mọ́ mọ́ ayé ti yàtọ̀ ṣebí ṣe ìgbà tí mo tọ́ àkọ́bí mi ṣe é bá mi tọ́. bí wọ́n ṣe rí nù tí wọ́n hmm. tẹ̀yìn náà o bí wọ́n ṣe rí nù tí wọ́n tọ̀ yín. ìsìn lẹ mọ̀ pé aṣọ arúgbó ń rùn. ó tiẹ̀ da. màmá mi ìfẹ́ kẹ́ máa wá sí i kò sóde tẹ́yìn kì í lọ ẹ̀sìn mọ́ yọra lọ ni. bẹ́ẹ̀ni ẹ make up dáadáa. Mm, léèsì yín elétí ajé wọn láìkí ẹ. bẹ́ẹ̀ni ìyá yín sì ń wà kísà. nílé ẹ̀yin nu. elétí ajé. ọlọ́run nu. ẹ wo gèlè yín tẹ́ bá ń lọ sí mm. patí sátidé. ẹ mòye tẹ́ ń ná níwájú eléré. Ah, ah. màmá yín sì wà ń fifteen thousand twenty thousand make up ọjọ́ kan tẹ́ ẹ wẹ̀ nígbẹ̀ bá dé. ẹnikẹ́ lomi ìwọlé kó mú fọ́tò mọ̀mọ́ rẹ̀ bọ́ta. fọ́tò màmá báwo ẹlòmíì ah. ò ní fọ́tò màmá ẹ̀ lọ́wọ́. òdìjọ́ bá kú hmm, ni mo ṣe máa ń gbé oríyìn fún àwọn tó bá jẹ́ pé wọ́n mọ rírì arúgbó torí pé arúgbó náà ti ṣọgẹrí. àwọn tí wọ́n náwó sí arúgbó gbogbo ń tẹ̀ ti jùlọ láyé òní padà jù mí lọ àwọn kan tún ní ká náwó sárúgbó. bẹ́ẹ̀ni àwọn àgbáríjọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn kan ní ilẹ̀ Greece mhm. àwọn náà fi owó ránṣẹ́ wọ́n ní ká pín fún àwọn arúgbó kì í ṣe opó mhm. àwọn arúgbó arúgbó sì bẹ̀rẹ̀ láti seventy ẹni tí ò bá pé seventy tí ó bá débì àní fún o. bàbá kan wà tán pè ní Táíwò Akínkúnmi. ah bàbá dáadáa. fáwọn tí ò bá mọ history. ah bàbá yẹn ló design Nigeria flag. flag Nigeria green eh. white green bàbá yẹn ló design tán fi mú titi wọn pé òun la máa lò ní Nigeria. lágbára Ọlọ́run tó bá ti di May ten. wọ́n máa pé bàbá yẹn á pé eighty four. eighty four mm, years mm, láyé láyé. bàbá tún wá wò lọ́kàn wọn pé káwọn tún ṣe fún yẹn àbàbá ló bẹ́ẹ̀ o mm-hmm. ẹ wá wo bí bàbá ṣe jẹ́ àti òkìkí tí bàbá ní àti ipa tí bàbá ní ní orílẹ̀-èdè nàìjíríà hmm. ká wá wo ní tí nàìjíríà ti ṣe fún bàbá gan. Ah, wọ́n gbìyànjú fún bàbá. wọ́n kúnlé wọn ní white green white green. Eh, wọ́n fi symbolize. wọ́n fi symbolize. Eh. bó o ṣe ń sọ ní ìsinmi nàìjíríà ti rántí. wọ́n ti rántí. ó yẹ káwọn rántí bàbá. Ah, hmm. ẹ jẹ́ celebrate bàbá yìí nígbà tó yẹ báyìí. ọmọ bàbá pè mí pé àwọn fẹ́ fi sàmì ọdún mẹ́rìnléní ọgọ́rin tí bàbá hmm. àwọn délé ayé. Hmm. ọmọ bàbá ló tiẹ̀ fowó ránṣẹ́. àwọn ni wọ́n wà ah, wọ́n tiẹ̀ wá síbí ni. Hmm. ṣùgbọ́n kí ni nàìjíríà ṣe fún bàbá yìí ìwọ ah, ló ń bi mí sí báyìí mo bọ́ ọ láyé ni. mo kàn ń béèrè níjọ́ wọn pé mi ò gbé ibi tó gbé. ó dáa jẹ́ ń gúgú ẹ̀. ibi náà bí wọ sí. irọ́ òun náà bí wọ sí. àti two years ago lèmi ṣẹ̀ṣẹ̀ dé bí. ẹ̀ ń gbà wọn bí mi ṣe ó bẹ̀rẹ̀ politics o. no ìwọ tí o mọ̀ pé ìwọ gbélé ibi orí rẹ sọlẹ̀ sí. nígbà wọn forí mi sọlẹ̀ sí bíi tó bọ̀ òbí omi ò bá wọn lóye láyé ibi wọ́n history ṣáájú èmi. bí èkìtì lè ní gbé dé. n bò gbé kìtì sẹ́wọ̀ gbọ́ sórí bàbá lẹ́kìtì náà ni. kí ni sọ sórí bàbá fún mi. pé wọ́n kunlẹ̀ bàbá ní green white green ni. sílẹ̀ kò tẹ̀ dó. yọ lọ́bẹ̀. ṣé o máa ń gba wájú bẹ̀ náà. àmọ́ ń gbà bẹ́ẹ̀. n yóò lọ lọ kí bàbá. Ah, mi tiẹ̀ dá bàbá mọ̀ ọjọ́ tí mo rí wọn gbẹ̀yìn ó dà pé wọ́n ṣe wọ́n ṣe nǹkan kankan ní bí stadium kan ni. wọ́n wá sọ̀rọ̀ wọn. Mm wọ́n fi wọ́n hàn nàìjíríà. ọ̀dọ̀ ẹ̀ka gbé bàbá sórí let's talk about it. ilẹ̀ fẹ́ wá gbé bàbá ṣe lásìkò yìí n tó yẹ ká ṣe fún bàbá sẹ́yìn iṣẹ́ ti ṣe. ẹ rédíò tiwa là wá ń sọ. ẹ fífẹ́ fi promote rédíò àbí ẹ ti ah, gbé bàbá. a fi promote rédíò. ẹ fẹ́ gbé bàbá wa sórí rédíò láti wá ṣe kí ni. a fún ọ ní interview. ní tẹ bá fẹ́ ṣe fún bàbá lójú ayé wọn ni kẹ́ ẹ ṣe báyìí. ẹ wo lẹ mi tó ń pariwo ah, ebi ẹ mọ ẹ níwọ. àyànso. Ah, jp lásán lèmi tì ní <laughs> kí ló dé gan. ìyìn tó bá tọ́ sí bàbá ẹ má jà dúró dèjọba ẹ jẹ́ ká ṣe fún bàbá lójú ayé wọn nígbà eh, eh. bàbá bá dilẹ̀ tó bá yálẹ̀ ẹ máa kọ òyìnbó ńlá ńlá ńlá ńlá ẹ máa kọ eh, ọmọ òyìnbó kọ. irú bàbá yẹn yẹ kó ti lẹ́ state nìbàdàn báyìí bẹ́ẹ̀ni kí wọ́n ti wo orúkọ estate kan ní orúkọ bàbá yẹn bàbá tó design flag nàìjíríà ó yẹ kí bàbá yẹn ní estate àti ẹ̀tún wá ní oore ọ̀fẹ́ pé ìpínlẹ̀ ọ̀yọ́ ni bàbá ti wá hmm. ah, ó yẹ ká ní estate kan tá a sọ lórúkọ bàbá yẹn tàbí títì tá a sọ lórúkọ bàbá tàbí street bàbá tàbí bus stop kan tàbí bus stop bus stop ó kéré àní hmm, stadium gan tá a bá pe orúkọ bàbá ní stadium gan ṣó ó kéré sí ni. bàbá òṣòṣèlú. ẹ ọ̀rọ̀ òṣè ok àìṣòṣèlú ni ò jẹ́ kẹ́ ẹ mọ ohun tó yẹ kẹ́ ẹ san fún bàbá. ni ò yẹ ni ò yẹ ni ò jẹ́ kí wọ́n mọ̀. kàn mọ̀ hmm. torí pé kò bá yín dupò òṣèlú ńlẹ̀ ṣe mọ̀ ńlẹ̀ hmm. ṣe mọ̀ pé bàbá ló tọ́ sí. láyìnká omi ń bẹ lámù. ok jẹ́ àlọ́. àwọn arúgbó ni ká kọ́kọ́ eh, ah, báwo la ṣe fẹ́ ṣe ok ẹ jẹ́ ká ṣe báyìí bí a ṣe máa ń ṣe hmm. àwọn arúgbó oye tí owó tó wà nílẹ̀ bá tó la máa mú ẹ kàn send text message orúkọ yín fún wọn nọ́mbà tí wọn máa send yẹn sí orúkọ yín èmi Olúwatóyìn. a ti mọ̀ pé àwọn àwọn kan ló máa a fẹ́ fàsìkò yìí rọ̀ mo ṣe lọ́jọ́ Sunday eh, mo ṣe lọ́jọ́ Sunday afẹ́fàsìkò yìí rọ̀ yín pé tí ẹ bá kí ṣarúgbó àbí ẹ fẹ́ sẹ́ mẹ́sẹ̀gì lórúkọ arúgbó ẹ má wulẹ̀ rú bí ìfà àwọn kìnìún àbíkẹ́ lọ yarúgbó ládùúgbò àwọn kìnìún wọ̀nyẹn yẹn máa ń dúró dé ẹ tún wá ní sọ òótọ́ fún màmá yẹn ní màmá má tẹ̀lé mi débì kan mm. ẹ wàá fi màmá gba owó mm, ẹ fún màmá ní one thousand naira yẹn á wá kó ìyókù sọ́wọ́ kò dáa kò dáa kò dáa kò dáa tẹ bá rán màmá wá àwọn tẹ bá tẹ̀lé màmá wá ó ṣeé ṣe ká kú eré yín dé àyè kan tí mm. ìbá ṣe màmá yín tẹ́ lọ mú màmá kan ládùúgbò tẹ́ ẹ̀ sì jẹ́wọ́ fún màmá tí wọ́n ń bọ̀ wá bí wá gbà á kọ́kọ́ jẹ́ kí wọ́n ṣàlàyé fún màmá pé oye báyìí la fẹ́ fún yín o màmá ẹ̀yin lẹ́sì lówó o ẹni tẹ́ ẹ tẹ̀lé wá àbí tó mú yín wá kọ́ ló lówó text message arúgbó ni mí ni kẹ́ ẹ fi rán ah, àwọn màmá arúgbó tí ò wá ní fóònù tí wọn àbí tí wọn lè tẹ text message. ẹ ẹ àwọn irú ìrìn àjò báyẹn kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i tá a bá ṣojú òpó yìí lẹ̀ fódìdí wákàtí mẹ́rin àwọn ẹlòmíì tó jẹ níwù tí wọn ní ìdí tá a fẹ́ pè jẹ níwùlì yóò ní ráàyè wọlé bọ́rọ̀ ilé ayé ṣe wà ní. fi nọ́mbà síta. zero eight zero nine three three three hmm. one zero five nine ẹ kàn sẹ́ndì arúgbó ni mí ẹ̀kọ́ èjì yín síbẹ̀ àti àdúgbò tí ẹ ti sẹ́ndì text message so àwọn tó bá ti kọ́kọ́ wá tó bá ṣáájú. wọ́n á pè wọ́n. á pè wọ́n pé kẹ́ ẹ hmm. máa bọ̀ kẹ́ wá gba ẹ jẹ́ kí n pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí zero eight zero nine three three three one zero five nine. aṣọ wà ńlẹ̀ adìẹ wà ńlẹ̀. rice package. ah ẹ jẹ́ ká ṣe báyìí àwọn kì í ṣe nọ́mbà yìí ní Karugbo pèsè o àwọn tó fẹ́ gbẹ̀bùn ẹ̀bùn tá a máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ńlá mm-hmm. nìkan pèsè. Unifabrics adúpẹ́ lọ́wọ́ yín láti gbági àǹkárá náà fún ránṣẹ́. ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa tí wọ́n fi owó ránṣẹ́ láti Greece mm. wọ́n ní kí a má dárúkọ wọn mm. ọlọ́run a máa bùkún yín wọn ní gbókùn yín wálé o. àmì o àtọ́jú owó àti èrè lẹ́ ẹ kéré òkú a lè dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ bàbá Táíwò Akínkúnmi náà okay. bàbá tó design Nigeria flag pé lágbára lọ́wọ́ ọlọ́run bàbá ẹ̀mí yagùn sí o hmm. ẹ̀ ṣọ̀pọ̀ ọdún láyé jẹun ọmọ pẹ́pẹ́pẹ́. iléeṣẹ́ first fabrics gbági ni wọ́n wà àti unique fabrics ní gbági náà ni wọ́n wà npg farms adéọ̀sùn lọ́sọ̀ àwọn máa ń fún wa láǹkárá hmm. lórí ètò yìí npg farms adìyẹ ni wọ́n máa ń fún wa lọ́sọ̀ọ̀sẹ̀ kò sì sún wọn rí kò rẹ̀ wọ́n rí lágbára ọlọ́run iléeṣẹ́ yẹn á máa tẹ̀síwájú ẹ ká sáré gbé àwọn calls yẹn kí. three three two three. three two three two one zero five nine ìyẹn kọ́ lẹ́ máa send text message sí ìyẹn tí. seventy seven seventy seven ten fifty nine. zero eight zero three two three two one zero five nine. zero eight zero seventy seven seventy seven ten fifty nine. hello. ẹ kúrò lẹ́ o. hello. ìkọlẹ̀ sá adéṣọ̀kan fàlílàt aláwọ̀. adéṣọ̀kan fàlílàt ẹ máa bọ̀ wá gba Ankara Apex eh, unique fabrics ọ̀pá mẹ́fà ni. Okay, hello. ẹ pẹ̀lẹ́ o. orúkọ o orúkọ yín. sọlá fẹ́ sá ni láti ọ̀sẹ̀dẹ̀ yìí. a gborúkọ yín dáadáa sá ma. sàlàkọ́ ẹ̀sà. sàlàkọ́ ẹ̀sà láti Wákàjáyé. bẹ́ẹ̀ni sà. ẹ wá gba ẹ wá gba di MPG farms. hello. orúkọ olúdélé taiwo láti pópó. ẹ máa bọ̀ wá gba tíkẹ́ẹ̀tì kẹ́ lọ gba díẹ̀ ní npg farms. hello. hello sir. orúkọ yín mà. ọláṣadé ògùn fún wa. láti bo mà. pápánfààní ni sà. ẹ máa bọ̀ wá gba láìsí ọ̀pá ah ok ráìsì ní káwá gbé apex fabric ló gbé ráìsì lẹ̀. orúkọ yín. orúkọ mi ni adéjàre ọpẹ́yẹmí láti mọ̀lẹ́sí ẹ máa bọ̀ kẹ́ ẹ wá gbé ẹ wá gbá ráìsì ráìsì package láti apex fabrics. hello hello sir ikú ọ̀rẹ́ sá o. hello. orúkọ mi ni famakiwa gabriel rotimi. Hmm, láti bo. láti ìbàdàn mi bàmú. ẹ máa bọ̀ wá gba léèsì ọ̀pá márùn-ún láti apex fabrics. hello. ẹ fún wa láǹkàrà. ẹ fún hello. hello? ọlálẹ́kan yusuf ni láti yemẹtu. ọlálẹ́kan yusuf láti yemẹtu ẹ máa bọ̀ wá gba tíkẹ́ẹ̀tì kẹ́ lọ́gbà díẹ̀ ní npdf hello. orúkọ mi ọlátiṣe ọláìdé. ọlátiṣe ọláìdé ẹ máa bọ̀ wá gba nkàrà ọ̀pá mẹ́fà láti unique fabrics. hello sir. hello. ṣòro kẹta ìwò látàbẹ́kúta. ẹ kí lẹ pè é. ṣòro kẹta ìwò látàbẹ́kúta. ṣé wàá bá dàn wá gbàdìyẹ ní báyìí kí la fẹ́ ṣe sí i. Ah, níbẹ̀ bá ti wá bá ṣóòrùn kẹta ẹ̀wò mọ́fì nǹkan ẹ̀ bá ti dé ẹ̀ gbàwọlẹ̀ wà ẹ̀ wá gba nkàrà ọ̀pá mẹ́fà tẹ́ bá ti wá bàdàn ok hmm. all right ṣẹ́gun ẹrù pọ̀ lọ́rùn gẹ̀dẹ̀. hello. hello. hello. hello. hello. orúkọ yín. hello. ẹ orúkọ yín. hello. hello. orúkọ yín ọlásìndé habib látọpẹ ẹmí gbajúgbajú. hello. hello. Ah, mr eniola david láti odò ọ̀nà kékeré sà. ok baba ẹ wá gba ankara ọ̀kan mẹ́fà. ọ̀dọ̀ júndà nílò àmú ẹjọ́ sà. Ah. Ah. ṣé ẹ máa rán ọmọ wa ní kílẹ̀ porúkọ yín. eniola david. ok a máa fún yín ní ráìsì àti ankara ọ̀pá mẹ́fà ojú sà gbọ́dọ̀ ojú sà máa wá lọ́la sà. all right. jẹ́ àdàdúró hello. hello sà. orúkọ akeem ọlápàdé láti látòjé rice ní kẹ́ gbé eh, apex fabrics ló ní ká gbé package rice fún yín àpò kọ̀ọ̀kan. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB. Owó oh, Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára sọ òwe. èyí yàtọ̀ òtún pélé mọ́. àyíká tó rẹwà o. academy suite ìgbà. yàrá tó tutù mímímí. swimming pool tó gbàlà fẹ́. reception wa. ọ̀rẹ́ wa o mọ tó ti tó. spa àti massage chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọgbọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà eyé máa tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́kọ̀sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ilé ìtura ìdàlódé. àrùn lè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. adúpẹ́ sports council ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí a sọ̀rọ̀ wọn níjẹ̀jọ́. wọ́n dẹ̀ gbọ́ wọ́n dẹ̀ gbọ́ wọ́n dẹ̀ pọ́n wálé wọ́n ti wà ń bí mm. ọ̀rọ̀ àyànjú lẹ́ni àti ti arákùnrin gangan tó sọ pé bígbà tán bá kárí àwọn jẹ́ ni mm. wọ́n kọ òdo sórí orúkọ wọn torí pé ẹni tó. Mm jẹ́ orúkọ wọn lọ́hùn ó mú ó mú negative. kò kò rọwọ́ mú. ó ṣe ìyẹn náà pé negative. kó o ti ṣiṣẹ́ wáyà rí. o ṣiṣẹ́ wáyà rí. ẹ kọ́ lẹ́sà dadi ẹ kúrò lẹ́sà ẹ kújọ mẹ́ta ah màtírí ẹ sọ pé tuntun dé sí nàìjíríà ẹ pẹ̀lẹ́ sà ṣàlàfíà lẹ dé. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mm. glory be to God. Yes, sir. ní january ẹ wà ń bí. yes. <laughs> ó ní nǹkan tá a tẹ sọ ní January yes ó dà pé ó máa ń ní nǹkan kan tí a fi ń ran yín láwọn àsìkò tẹ bá wá yes ní January yẹn hmm. ọ̀tọ̀ ní nǹkan tẹ ẹ sọ mm-hmm. ó fẹ́ yàtọ̀ díẹ̀ sáwọn nǹkan tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ yes kí ni plan tó wà nílẹ̀ báyìí. èyí tó wà nílẹ̀ <laughs> èyí tó wà nílẹ̀ ni pé I have come because ẹ má bínú sá kẹmọ àwọn testimony kẹ tó sọ kí lorúkọ yín sá. <laughs> èmi ni pastor amuzia zoe ministry. pastor yín ni àbí eh. reverend. Yeah uh, the same thing. <laughs> Pastor I don't Reverend. believe in answering all these big big names. Okay. Yeah. <laughs> Pastor Reverend Doctor. Our multi-multi trade. But train gbogbo wọn bishop bishop bishop. So kakuku pè yín bishop. N o ti o. <laughs> Ah. Kakpe pastor. Eh, pastor. Okay sir. Okay sir. Eh, ilé eh, just yín jẹ́. Zoe Ministries Worldwide. Okay sir. Ìdí tẹ̀ fi wá the same thing To mo máa wa every time because the last time to mo wá I couldn't meet up with the crowd it was too much. Wow. So I stopped so, lè mọ̀ pé ti wà ráhùn sí i kí ni nǹkan tẹ́ ẹ máa ń ṣe pẹ̀lú àwọn èèyàn tó bá wá. Eh, most of the things that i máa ń ṣe ni counseling is a counseling program bí wọn bá wá sọ́dọ̀ wọn. ìgbaniníyànjú. why does he man cancel all the time. because i discover pé tẹ́ ẹ bá wádìí the problem behind the person's issue ó hmm. máa ń get a result more than takoba tiyan ọba kan wa go and fast go and pray we mm. have to hmm. find out what is responsible for problem yìí kí ni ìtumọ̀ ẹ̀ why did the problem come who are those responsible for it then most times a sọ fún wọn but uh, kìíní kan ni pé àwọn mi abẹ́sì sunkún tíyan bá sọ secret àṣírí kan hmm. mi ò dé láìkí irú nǹkan mẹ́ẹ̀ kò ní ìdí pé kíyan sunkún because crying kò ní solve problem ẹ̀ bó bá sunkún láti bí ìdè Jericho the important thing ni pé lọ ṣe nǹkan tó ń sọ fún ẹ kó ṣe and the testimonies that I get from my program last time from from US from Alabama many of them were giving testimonies àwọn míì from Tennessee I get the serious testimonies. I àwọn wo lẹ fẹ́ kí wọ́n wá. Eh, the exact people I want to come are those who have been suffering failure all the days of their life. àwọn tí wọ́n ti ń n yes and those and those who have sex in their dreams ah. which is very bad is the spirit is the spirit of incumbus and succumbus. ọ oh. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ sẹ́ni succumbus tẹ sọ o ti yé mi àti ẹ̀yin sọ̀rọ̀ ẹ kí ni bọ́ọ̀rẹ́ rẹ. succumbus ti máa ń náwó fún ọ. oh no. aago mélòó ni àwọn èèyàn lè láǹfààní àti pàdé yín àti pé níbo náà ti máa pàdé yín. eléyìí fúnjọ́ méje péré ni mo fẹ́ ṣe. seven days seven days. láti déètì wo sí déètì wo sá. láti ọ̀la títí di sunday. Okay. seven days. ok ẹ ẹ ibo ni ẹ wọ́n ti ibo ni kí wọ́n wá sí láti wá pàdé yín sà. Zoe Ministries Worldwide Ìbàdàn bí. níbo ló wà. ní challenge ló wà bẹ́ẹ̀ ni bá ń lọ ẹ ń lọ láti challenge tó ń lọ towards the toll gate mm. after Ayefele Music House kó tó gun bridge yẹn ló ti máa sọ ibẹ̀ ni wọ́n pè ní sharp corner bus stop okay. the building tí wọ́n pè by his grace ilé kejì sí ni. ok hmm. bí aago mélòó sà. from seven a.m. in the morning till eleven. mo fẹ́ bèrè pé ṣé ẹ lè fi nọ́mbà yín sílẹ̀ fáwọn tó bá ń bọ̀ bóyá ojú ọ̀nà yẹn dàrú bákan. bẹ́ẹ̀ni uh, the number is zero eight one seven one zero seven four two nine nine i repeat that number zero eight one seven one zero seven four two nine nine the second number is zero eight zero two one two. 33311. I repeat 080 212 The, the last number okay. is 0807 67 37 637. Okay. I repeat 0807 673 7637. Mm. man i really appreciate your help. Things have not been easy lately, especially after the lockdown and the protest. My business is still trying to bounce back. <laughs> no problem at all. That's what friends are for. But you seem to be doing okay. How have you been managing? Well, to be honest with you, my business too was affected by the recent events. But thankfully, I had NCR insurance protection. Your insurance? How did that help? NC Insurance has what is called business interruption insurance, which covers loss of income that a business suffers after a disaster. With that, I was able to meet some needed expenses. Really? I wish I had known about that. Well, it's not too late. Just visit www.ncrinsurance.com or call them on 090-4841-8896 to find out more. T's and C's apply. NCA, the true face of insurance. Move! you see I'm late for work? Get out of the way! Oh! I you cannot see! Okay, get out of the way! There's a million things you want from life. Stress isn't one of them. Visit your app store to download the SafeBoda app today and cruise past traffic. All rides are 30% off. If you're a first time customer, use the code SBGENG to get 400 Naira off your first ride. Safe for Safe Okada. ní ìjẹ́jọ́ a sọ ọ̀rọ̀ nípa eh, ọmọkùnrin kan tí wọ́n wá bá wa ń bí ta ní ká discuss ọ̀rọ̀ ẹ̀ pé a gbọ́dọ̀ talk about it hmm. bó bá tiẹ̀ jẹ́ pé bó ṣe ń lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìyẹn eh, tí a rí solution sí ǹjẹ́ ó yẹ kó máa lọ bẹ́ẹ̀ lálàkọ́kọ́ ǹjẹ́ ó ń lọ bẹ́ẹ̀ lóòótọ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́lẹ́ẹ̀kẹta ẹni tó ní orúkọ ń sọ yìí pé nítorí pé wọ́n ti gbòdo lórí orúkọ òun ní ìsìn ó ṣeé ṣe kó àfẹ́ẹ̀tì kàríà òun lọ́jọ́ iwájú bọ̀dà ẹ̀yin lẹ wá níjẹ̀jọ́ orúkọ yín. Emmanuel Adédayọ̀ sir. Emmanuel Adédayọ̀. ẹ ti ṣojú ìpínlẹ̀ ọ̀yọ́ rí dáadáa gẹ́gẹ́ bí n tẹ́ sọ tẹ́lẹ̀ ẹ ti gba àwọn àmì wo lẹ ti gbà fún àmì ẹ̀yẹ wo lẹ ti gbà fún ìpínlẹ̀ ọ̀yọ́. mo ti gba gold méjì silver kan. gold méjì àti silver kan ní àwọn tournament. mo fẹ́ béèrè pé tẹ́ bá gba àwọn medals yẹn ṣé cash reward máa ń tẹ̀lé àbí kú iṣẹ́ ọmọ ọ̀dọ́ rere náà ni. ọ̀rọ̀ cash reward máa ń tẹ̀lé ní state tàbá ti pa. ẹ máa ní láti sọ̀rọ̀ sókè jọ. bẹ́ẹ̀ni sà. ẹ kúrọ̀lẹ́ coach. ẹ ṣe kúrọ̀lẹ́ sà. ṣàlàfíà lẹ wà sà. a dúpẹ́ fọlọ. ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín ẹ jẹ́ wa orúkọ yín ò ní bàjẹ́. gbogbo ń tẹ́ fẹ́ sọ torí pé ẹ wà nú àwẹ̀ mọ̀ pé tòótọ́ ló máa jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ṣeun mm. ẹ gbọ́ wa níjẹ́jọ́ àbẹ́ gbọ́ mo gbọ́ ẹ gbọ́ dáadáa díẹ̀ kí ló dé tẹ́ jẹ́ díẹ̀ bẹ̀lẹ̀ gbọ́. Ah, rélì mi ò kì í gbọ́ rédíò kì í wo tẹlifíṣàn. ẹ ń gbọ́ rédíò ẹ kì í wo tẹlifíṣàn ah, tọ́ba wa ń gbá bọ́ọ̀lù ńkọ́. lórí táìmù mi wo bọ́ọ̀ mi lọ bọ́ house lọ wo bọ́ọ̀. ẹ ní club. mo ní club bẹ́ẹ̀ mi wo bọ́ọ̀ mo kàn láìkù mi. ṣe é tọ́ bá sọ lórí rédíò pé ọ̀rọ̀ tẹ́ bá ń gbọ́ news later pé àwọn ló win lánàá lẹ́nu yín máa dùn sí wọn. ṣùgbọ́n iṣẹ́ wo gan lẹ́yìn ń ṣe sà coach ni mi. coach kí lẹ̀ ń coach. gymnastics. gymnastics ok ṣé máa ń source fún wọn ni àbí wọ́n máa ń wá báyìí. a máa ń train àwọn ọmọ yẹn. ẹ from younger age láti máa ń pick àwọn ọmọ kéékèèké. ok la máa ń train títí tó fi máa dàgbà. ok bí age wo sir. a máa ń start from age four. oh okay. four years. ok that's good. ǹjẹ́ ẹ tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yín. bẹ́ẹ̀ mo mọ̀ ẹ mọ̀ dáadáa ẹ gbọ́ gbogbo ohun tó sọ nípa yín níjẹ̀jọ́. mo gbọ́ díẹ̀ náà. díẹ̀ lẹ́gbọ́n bẹ́ẹ̀ ṣé tòótọ́ ni. irọ́ ni irọ́ ni gbogbo ẹ̀. èwo ló fi parọ́ sà. gbogbo ẹ̀ ló fi parọ́ sà. ọ̀ya ẹ jẹ́ ẹ jẹ́ òun ló jókòó yìí ẹ̀yin náà wà ń torí ok kí ni òótọ́ ọbẹ̀ gangan. Hmm. kí ni lórí. kí ni òótọ́ ẹni ẹ gbọ́ níjẹ̀jọ́. mo gbọ́ mo ní mo gbọ́ díẹ̀ ń bẹ̀. kí ni díẹ̀ tẹ́ ẹ gbọ́ kí ni e, tó ẹ gbọ́ tó já sí rọ́ kí ni òótọ́ díẹ̀ tẹ́ ẹ gbọ́ tó jẹ́ tòótọ́ ọbẹ̀ kò sóòótọ́ nu gbogbo nǹkan tó sọ. àwọn nǹkan wo lẹ gbọ́ tó jẹ́ bí irọ́. all right lórí ó ṣe once ó ṣe once. Hmm. then olórí pé wọ́n lo orúkọ ẹ̀ wọ́n lo orúkọ ẹ̀ ọ̀dà ìgbé nǹkan méjì tó jẹ́ kókó méjèèjì tá a wá sọ̀rọ̀ lórí náà nìyẹn hmm. ok wọ́n ní lóṣooṣù àwọn máa ń drop sínú àkáǹtì yín ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n máa ń transfer owó sí yín lóṣooṣù bẹ́ẹ̀ ni tá a máa ti gba àláwáǹsì wọn bẹ́ẹ̀ ni owó kí ni wọ́n transfer sí yín. thank you sir every month ending òun náà máa ń transfer owó yẹn torí pé ká tó bẹ̀rẹ̀ kó nǹkan tó dé Ọ̀yọ́ state láti ń ṣe we are twelve in number ní gymnastics tó jẹ́ kó máa ń lọ fún tournament then agbára ìjọba ó pé láti fún wa ní six slot so six slot yẹn a máa ṣe trial láàrin ara wa àwo number one to number six tọ́n bá dẹ̀ ti mú number six yẹn àwọn yẹn la máa recommend then a jókòó láti sọ̀rọ̀ láàrin ara pé àwọn yòókù báwo la sì fẹ́ máa assist wọn because of transport láti máa encourage wọn kan náà fi máa wá training wá training dáadáa a dẹ̀ conclude ngbà yẹn pé fa five thousand each gymnast máa máa drop ní yíyà yẹn tó start yẹn ó lóun lè san five thousand. ṣé torí pé ìjọba ò lè gbé lẹ́ṣẹ̀ tí wọ́n ẹ mọ̀ wọ́n lè mọ̀ fún gbogbo wọn fún gbogbo bẹ́ẹ̀ ni. mo ń bà sá ọ̀rọ̀ yìí fẹ́ dàbí ọ̀rọ̀ onímọ́tò tó jẹ́ pé wọ́n máa ń drop nǹkan kan fáwọn tó ní mọ́tò tẹ́lẹ̀ tí wọn ò ní mọ́tò mọ́ kó mọ̀ di pé bóyá owó wọn mọ̀ gbélẹ̀ ní gáràjì ṣe mọ̀ káwọn onímọ́tò náà máa ń ṣe bẹ́ẹ̀. mi understand yìí. ok ah, ok ẹ mọ̀ tó yín lọ. tẹ́ ń sọ tó bá yé mi ni pé hmm. owó tán drop yẹn lẹ fi ń ṣe bí owó mọ́tò la ń pín fún àwọn fún àwọn tó kù tí àwọn náà fi tan train. ok hmm. nǹkan kan náà lẹ sọ ok ẹ hmm. máa tẹ̀síwájú. all right so ìgbà ta ni kọ́ máa san five thousand wọ́n agree Dayọ̀ lóun ò lè san five thousand ó ní four thousand ló wá máa san ó dẹ̀ mo ní no problem nítorí lágbára ni kì í sowó mi owó ẹ̀ ni. ẹ ṣàkí lórúkọ yín. Jimoh Wasiu Ọlásùnkànmí. wà á ń pè ní papin papin yes sir. <laughs> kí ni ìtumọ̀ papin yẹn. pé kẹ́ oh, ẹ fara balẹ̀. ẹ ká papin ẹ jẹ́ ká papin ẹ jẹ́ ká papin ok ẹ jẹ́ àmọ́ papin lọ́wọ́ yìí. so only four thousand ló ní lágbára láti máa san ó ní no problem àdéǹgbà four thousand ẹ lọ́wọ́ ẹ̀. ó jọ ẹ̀ Ọ̀yọ́ state ní two thousand and eh, thirteen láti bẹ̀rẹ̀ sí ní máa gba owó. ẹ sà a fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ yẹn rárá ó jẹ́ àwọn ní two thousand and. ẹ máa gbọ́ ìta àkọ́kọ́ fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni pé mm. owó yẹn ẹ̀ ń gbà lóòótọ́ bẹ́ẹ̀ni ìyẹn ò ń ṣe rọ́ bẹ́ẹ̀ni dọ̀tẹ́ ní gbogbo ohun tó sọ pé rọ́ ni bẹ́ẹ̀ni ìyẹn tẹ̀yìn kọ́kọ́ sọ eh, nìyẹn ṣùgbọ́n òótọ́ nìyẹn pé tó bá ti gba sálárì ẹ o ó gbọ́dọ̀ drop five thousand ẹ ṣe everybody ni. everybody ni kéésò nìkan gbogbo gymnast tó ń gbowó ni lọ́n lajọ jókòó tá a jọ sí tá a dẹ̀ jọ ń drop ẹ̀ tá à ń fún wọn. lẹ́ẹ̀ máa ń fi fún àwọn tó kù àwọn wo lẹ̀ ń fún. àwọn mẹ́fà là ń pín owó fún. àwọn mẹ́fà yẹn ò sí lára àwọn tí wọ́n ń gbowó lọ́wọ́ ìjọba. wọ́n gbowó rárá rárá. kí ló dé tí ìjọba ò fún àwọn yẹn lówó ẹ mọ̀ pé tá a bá ní ká wo gbogbo èèyàn tó ń ṣe sport Nàìjíríà kí ṣe gbogbo wọn náà ni ìjọba lè sanwó fún àti pọ̀ jù so tọ gbogbo sport tó dẹ̀ wà ní state pàápàá ó níjọba kíta fún sport mi irú football sí wọn lè tó twenty five. ó jẹ́ pé ẹ̀yin lẹ bá ìjọba gba àwọn yẹn tẹ́ wá ń san stipend fún wọn. àwọn athlete tí àwọn yòókù yẹn àjọ mọ̀ wa pé ká máa fún wọn ní nǹkan kan náà máa rí mú lọ rí. ṣó pọn dandan. kò pọn dandan. good kò pọn dandan. kò pọn dandan. so ẹni tí ò bá drop ẹ kò sí jàǹbẹ. tí ò bá drop kò sí jàǹbẹ. ń ṣé dandan ló ẹ fi máa ń san kò pọn dandan. kò pọn dandan lóòótọ́ bẹ́ẹ̀ni tó bá tẹ́ yín lọ́rùn ni tó bá tẹ́ wa lọ́rùn. ṣùgbọ́n ẹ sọ pé ẹ drop ẹ gbọ́dọ̀ má drop pé ìgbà tẹ́ ẹ drop ẹ ní. ló dá wàhálà lẹ̀ ló dá wàhálà bẹ́ẹ̀ni ó pọn dandan nìyẹn ẹni àìmúwá ló jẹ́ kí ló jẹ́ kí wọ́n bínú sí yín bẹ́ẹ̀ni má fi yọ orúkọ yín kúrò lórí list. bẹ́ẹ̀ni kò tó sọ nìyẹn. ta ló sọ bẹ́ẹ̀. pepin. ẹ farabalẹ̀ pepin. sa ẹ máa bọ̀ ẹ máa sọ̀rọ̀ yín bọ̀. all right so owó yẹn là ń fún àwọn yẹn so ìgbà tó di two thousand and thirteen tó jẹ́ wa torí àjọ lọ sí festival two thousand and twelve ní Èkó twenty twelve àjọ lọ sí eh, Abuja twenty eighteen ni gbogbo ìgbà yẹn kò win medal fún mi rárá rárá hmm. bẹ́ẹ̀ ni ní festival méjèèjì. ìjẹ́ òun láǹfààní àti gbarú owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn tó kù yẹn ìgbà tí òun ò tí ì máa gba owó. ìgbà tó dé ẹ feature ẹ̀ àbí. ìgbà tó dé òun ni a hmm. feature target hmm. ìgbà tó dé láti Èkìtì afẹ́ ló mú wá fún mi tó ní kí n jọ kí n bóun assist ẹ̀ nígbà yẹn. kì í ṣe pé good. mo ní kó mu wá mo wá test ẹ̀ wò mo dẹ̀ rí pé try nígbà yẹn ó try ó try bẹ́ẹ̀ ni so ni mo fi gbà nígbà yẹn. ẹ gbà fún Ọ̀yọ́ state. mo gbà fún Ọ̀yọ́ state. Hmm. so bá a ṣe sanwó fún ni ta ṣàfijọ́ ń pin owó. ẹ má bínú sá ẹ má bínú sá ṣé ìjọba mọ̀ ìpè ń gba owó yẹn lórí owó gbogbo wọn. gbogbo coaches pátápátá la máa ń la ṣe meeting pé àwọn athlete wa tí ò ní ká try láti máa